وسلم أربع طلع الله سبحانه وتعالى تتصنع فانينا تقبل لوري أكوتون يتوني يتوى رمضان مبارك لوري بوند FM 92.9 الحمد لله الحمد لله الحمد لله رب العالمين شيخ ياكم أبو عبد الله بوند FM 92.9 رمضان مبارك بالإسلامي ديا communications الحمد لله أي كيف مشي صفوان لنا إن شاء الله أقبل لوني láti bẹ̀rẹ̀ dé òpin insha allah aláǹfààní láti darapọ̀ mẹ́tò láti bèrè bere àti láti bèrè ìtọ́sọ́nà láti fadila fi sheikh ismail ibn raji ya sheikh salamu alaikum. وعليكم السلام ورحمة الله وبركاته الشيخ آه الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين láti lọ sí ní Kwara lọ́hùn wá sí Èkó ẹ tún ti gbé iṣẹ́ lọ́ọ̀bá dáhàwà wá sí Èkó báwo ni ìrìn àjò yín báwo ni lọ sí báwo ni ká bẹ̀rẹ̀ látọ̀rí pé um, àdánwò eh, àìsàbòtó àti oríṣiríṣi ó wà nílùú Kwara bóò ló ti ń lọ kí ni gbìyànjú ẹ̀yin tẹ́ jẹ́ àáfà ẹ̀sìn pàápàá àáfà tí wọ́n fẹsẹ̀ nílẹ̀ lórí ẹ̀sìn tó gbẹ̀sìn kí ni gbìyànjú lórí fìtínà náà. بسم الله الرحمن الرحيم الحمد لله على كل حال ثم الصلاة والسلام على رسول الله وعلى أصحابه وآله ومن تبع داهم إلى يوم الدين أما بعد أدقف الله سبحانه وتعالى ọba tó ṣe wípé gbogbo ipò tá a bá wà gbogbo òṣìṣẹ́ tá a wá wà òun náà ló ní ẹ̀tọ́ sí ká dúpẹ́ fún gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí wa gẹ́gẹ́ bí mùsùlùmí káàní dúpẹ́ fún ọlọ́run ọba mẹ́ tí mo jẹ́ ní tí ò tọ́ ọlọ́run lámà dúpẹ́ fún ọlọ́run mọ́gbìbá wa ọlọ́lá ìlàhà ìrọ̀mọ́ Kwara adàlá subhanahu wa ta'ala kó dá wa síbò ta wọ̀ tẹ́lẹ̀ kó tó dásìkò yìí níbi ìfàyàbalẹ̀ ọkàn níbi àìmọ́ síbẹ̀rù àìmọ́ sójó níbi ìdùnnú gbogbo tí ń pààyàn lẹ́rìn ní Kwara nígbà kan sẹ́yìn o ti wá di tó fẹ́ máa mẹ́kún jáde ọlọ́run kó má agbára rẹ̀ kó wà nù rẹ̀ kó dá padà sẹ́nu wa kó dá ìdùnnú padà sójú wa kó bá a mú ìfòyà ìbẹ̀rù kó mú kó sẹ̀mí ayé wa. gbogbo ẹtí ti ń bẹ tí ń lọ káàkiri pàtàkì jùlọ àwọn tó bá ti pé alẹ́ èèyàn lé ní Kwara State gbogbo wa náà ni àwọn òròyìn tá à ń gbọ́ tí ń bá àyàn lẹ́rù abẹ́ Allah subhanahu wa ta'ala kó mẹ́sẹ̀ ìjà lè mọ rírì rẹ̀ bàbá wọn rírì ọlọ́run ó jẹ́ lè takùtọ̀ lọ́hùn. bọ́rọ̀ bá rí bó ṣe ń rí yìí àwọn àfáà ní ọ̀pọ̀lọpọ̀ ipa tó pọ̀ tí wọ́n kó nú ẹ̀. Hmm. ipa àkọ́kọ́ òun náà ni kí wọ́n ké gbàjarè sí gbogbo ọmọ ẹ̀dá èèyàn pé padà sọ́dọ̀ ọlọ́run wa subhanahu wa hmm. Hmm. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àárín rẹ̀ òpin rẹ̀ ọwọ́ Allah subhanahu wa ta'ala òun náà ló wà gbogbo tí ń rí yìí kò sí ẹ̀dá kan tá lè ké sí tó ju Allah subhanahu wa ta'ala lọ ilé jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tí gbogbo àfáà tó bá dúró déédé tọ́rọ lọ́hun yé tí súnà nábi yé tí wọ́n máa ṣe ní wàásí lórí kótóbà gbogbo mùsùlùmí nù ló ká ibi tá a bá kù sí kábí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó foríjì wá lórí ẹ̀ hmm. káwọn náà sì hmm. ṣe tán àti kúrò níbi àwọn àwà tí ò dá wọ̀nyí hmm. torí gbogbo pákáleke wàhálà lọ́fún wàhálà ló ṣe yé inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ha bi anfusihim Allah subhanahu wa ta'ala kò ṣe tán kó tún lù kwara ṣe padà kò ṣe tán kó yí gbogbo ohun tó kù díẹ̀ káàtó níbẹ̀ kó yí padà sí dáadáa àbáwọn àlúgbòmíì náà tá a ti ń gbọ́ wàhálà lọ́sùn tá à ń gbọ́ lọ́sì hátà ìwọ̀kọ́ yìí rò máa bí àǹfóṣe ó fún ara wa gan tá a ronú àti chẹ́ǹjì ara wa gbogbo ibi tó kù sí káwọn náà ti ń hùwà tí ò tá a jẹ hmm. burúkú wọ̀nyí hmm. ara wa láti fi àwọn tá a bá ilé inú mú kí Allah subhanahu wa ta'ala náà ṣe tán àti dùn láwà ilé ìjẹ́ mẹ́sẹ̀jì àkọ́kọ́ tí gbogbo àfà ní Kwara sí ìkejì olàdúà kátàkùtà Allah subhanahu wa ta'ala àwọn àdúà tó ní ìkìláàsù nú kìí sàdúà pẹ́ra wájọ́ sí hmm, àwọn láti mọ̀ pé àdúà pẹ́ra wájọ́ sí yẹn ó wà tẹ̀lé wọ́n tẹrimọ́níà hmm, kìí sábà àṣàníyàn tọ́lọ̀ níbẹ̀ lọ títí àgbà tó bá ti di pé a pè ní àdúrà kànṣe àdúrà àdúrà kànṣe àdúrà kànṣe a ti mọ̀ wípé a ti fẹ́ monetize ẹ̀ owó ló fẹ́ bá dé yẹn èyí tó sì ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ ní Kwara State lénìí ó tayọ ká la fẹ́ ṣàdúrà ká máa retí owó díẹ̀ ó lè tayọ ká la fẹ́ ṣàdúrà mi ò bá pa nǹkan àyè ó lè àwọn bá pàbò kí wọ́n pa mọ́lú aládùúgbò ṣe ní tó kan wá tó kẹ́yìn rí ó kan bá ló kan fáwọn kan ìjòyè kan máa mọ̀ hmm, kó ní kálukú yìí ti fi do alè nílò ní kálukú kó máa ń kéfọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala. aṣàdúrà káfí rọmọdọ́ọ̀nì fi bẹ̀rẹ̀ ọba. káfí dọ́lọ́run hmm, hmm, àsìkò yí àsìkò gbígbà àdúrà ní káfí dọ́lọ́run ọba. jazakumullahu khairan abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kí ó ṣe ní àsìkò gbàdúrà fún wa ọlọ́kọ̀ bá gbàdúrà gbogbo àwọn Kwara pàápàá jùlọ gbogbo àwọn tó wá láti Kwara ní ká fi àsìkò yìí ká fi bí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ọba wa tún yí àsìkò wa padà ẹ wá sọ pàtó pé áyà yẹn pé inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim mo fẹ́ lọ bí kan lẹ́yìn ẹgbẹ́ gbogbo ló ṣẹlẹ̀ sí àwọn kàmú Kwara àti nǹkan ṣẹlẹ̀ sí gbogbo àwọn èèyàn tó jáwọn èèyàn tó ní nǹkan tó ṣe gbogbo ti fẹ́ sápò kó tó dàsìkò yìí náà oníkálukú sì rí nǹkan dáadáa ṣe níbi tó ń lọ ṣé kò fẹ́ẹ̀ lè dáa ká sọ pé ẹ lọ ṣẹ̀sìn nílùú yìí ẹ lọ kọ́ àwọn èèyàn lẹ́sìn bóyá tẹ́sìn bá yí àwọn èèyàn bóyá nǹkan á tún yí padà. náà ìzágun lọkùn lọkùn yìí gbogbo ẹni bá ṣe pé ó fẹ́ rìnrìn àwọn mùsùlùmí tí wọ́n ti ṣíwájú hmm. àwọn reformers náà àwọn afẹ́tàn ti ṣíwájú pàtàkì jùlọ tó bá ṣe pé ìlú Kwara yẹn lèyàn bá ń kílẹ̀mù pé èèyàn jọ máa bẹ̀ hmm. ká gbìyànjú ká bẹ̀yìn wò hmm. Hmm. gbogbo àwùjọ tí al'amuru bil ma'aruf wan nahyu 'anil munkar tó bá ti kú ìsẹ̀yókù ni wọ́n máa lè sẹ́ráwọ̀ èèyàn èṣù bá wa ṣe púpọ̀ àwọn náà sì ṣetán láti gbésù ṣe nígbà tá a bá ti rẹ́ni tí ó ju ọ̀nà fún wa àárí àwọn tí wọ́n ju ọ̀nà fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí wọ́n ṣàlàyé òótọ́ ẹ̀sìn fún wa hmm. bílù ṣe rí náà wọn ò fẹ́ gbé ní ìlú hmm. wọ́n ń ka kété ìlú ńlá ni wọ́n ń gbé níbi tó rí pé nǹkan ti rọ̀ hmm. àti káwọn náà gbìyànjú ká sacrifice step prayer ká sacrifice pé ìfarajìn ìlú ti wá ní mí náà lọ́bẹ̀ àwọn tó jẹ́ bí ọ̀dọ́ bíi tèmi jẹ́ máa bára wa sọ̀rọ̀ bí mindset àwọn ọ̀dọ́ bá ti change tó wà positive fújọ ó dà ẹ̀yìn yẹn láàlé sọ̀rọ̀ ń parẹ̀ má ìwọ́n hmm. fújọ ọjọ́ wájú yẹn ó dà kò ká gbìyànjú gbogbo àtọ́lọ̀ bá ní ajé àfáà ká nìkan ṣe kódà bí ó ṣe wí pé ó rọrùn fún wa kálá kó wálé ká má jìnà sílé hmm. kó mọ̀ sí pé ẹ̀kan lọ́dún nígbà aléyà nìkan láàmà wálé mà hmm. ẹni bá jẹ́ àfáà onídáwà gidi kó mọ lásìkò sásìkò tí ó mọ lọ ní ìlú ẹ̀ tí ó mọ ṣèpèpè síjọ́nà òdodo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń fi wà burú ìbáwọn ọ̀dọ́ náà ni wọ́n ń lò hmm. nígbà tí ó sì yẹ àwọn ọ̀dọ́ yẹn wípé wọ́n ń lò wọ́n náà láti fi bàlú ara wọn jẹ́ ni tọ́bárẹ́ tó ń sensitize wọn tí wọ́n ń pè wọ́n lóòrèkóòrè tán sí wọn lọ́pọ̀ tán sí wọn níyè èso ní rí wọn lò tó nǹkan má. àwa ní àǹfààní ibi tí abadé báyìí láti máa wá pè wọlé bèrè ìbéèrè lọ́wọ́ fadilatu Sheikh Ismail ibn Raji láti lọ sí Kwara aláǹfààní láti béèrè ìbéèrè ìbéèrè ẹ̀sìn pàápàá jùlọ ìbéèrè ẹ̀sìn pàápàá jùlọ àwọn àti wọn fẹ́ ẹ bí bí ọjọ́ bí méjì sẹ́yìn ìkan náà àwọn ọmọ ìyá àwọn àbúrò wa kan béèrè lọ́wọ́ yín ní ìtẹ̀síwọ̀n adára kan pé bí mo mọ́ ṣe rí àwọn alọ́lé ọdún bí ẹlọ́pẹ́ <laughs> ṣàánú wa ẹlọ́pẹ́ ṣàánú wa wọ́n ní àbdùárà àti ká tún túnra wa ṣe ìrìn hmm. kó ní kálukú tún àṣẹ ká máa ṣe àdúrà ẹlẹ́kẹta ká máa jìnnà sí i káwa náà wà ń bẹ̀ hmm. ká jẹ́ di fọ́mà kájọ túnṣe àtúnṣe ìyẹn ti ìlúkọ ara lórí ọ̀rọ̀ ẹ̀sìn alhamdulilayi àwẹ̀ di lónìí mẹ́tàlá lónìí àwọn yẹn ti ń pè wọlé fẹ́ béèrè pé bó ṣe wá di mẹ́tàlá yẹn kí ni mo fáwọn sàn án ló yẹ kí n gbà tó gbà pé yín náà ẹ tó sọ sálámù àrùtùlá àbákátó. Naam, kí ló fẹ́ láti bẹ̀rẹ̀ sí pé? Yusuf Ọlọ́lẹ́kọ̀ Adéjọ́, mo pẹ́ láti alákòókò. Alhamdulillah, kí ni ìbéèrè yìí fún Sheikh? Àti àwọn ìjọba ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà, wọ́n á ni pé ǹjẹ́ lóòótọ́ ni pé àsìkò kan wà tí wọ́n sì máa dàkà bá wò sí hmm. ayé tó parẹ́ ẹgbẹ́ àgbèsè kan wà lánà bí sọ tó jọ bẹ́ẹ̀ tó máa ní opportunity rere láti lẹ́nu àwọn tó nímọ̀ dáadáa sí. Inshallah àgbà bíi méjì àwa dáhùn ẹ̀ papọ̀ sí mẹ́ta àwa dáhùn ẹ̀ papọ̀ salaam àmì. mo kí ọba wa oníwà àti wàhálà rẹ ọlọ́pàá yóò kà lórí ẹni ọgbà tó bá mú. àmì àmì. nílùú kwara wa ọjọ́ ìbá fún pẹ̀lú ẹ̀rọ àmì ìṣẹ̀lẹ̀ o. àmì o. ọmọ ti ṣe àpò ìlàwà láti di àjàǹgbá yìí. ẹ bá kún lọ́kàn rẹ̀. ẹ jọ mo pẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń ṣe lọ́wọ́ rárá. ẹ bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ tó láyé ń break. Inshallah ta'ala, Adáhùn ìbéèrè yìí. 070, mi tí sọ́táwọn tí ń pè wọlé tó nọ́mbà rẹ̀ one six one nine hello salamu alaikum ìbéèrè ti méjì. naam kí ló pẹ́ yín láti bẹ̀rẹ̀ sí pé ìbéèrè yín. alhamdulilayi alamọ̀ṣẹ́dé ìbẹ̀jìlẹ̀ ti London. kí àwọn bàbá náà ẹ̀ṣọ́ báwo ni àwọn àbá náà bá máa ní ìfọwọ́sowọ́pọ̀ tá a ní máa là pé èmi ní sórí èmi ní sálásí èmi ní síbi. ìgbé tí àtìpọ̀ ẹ bá ti wà ni mo rò pé dàgbàsókè owó tó ń gbé ọgbọ́n afẹ́lẹ́ àti tó ń fún ọgbà òṣèlú mọ́rin lọ́sọ̀tọ̀ àlàyé ẹ̀dínkẹ́ bá ti sàn fáwọn ìwọ̀n. Wàhálẹ́kùn Sàlám Wàràhàmùsùlùmáà tó bára káàkiri. ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta mọ́ kí àwa tẹ̀síwájú lẹ́yìn ìbéèrè àkọ́kọ́. Ah, wọ́n ní ǹjẹ́ ó wà ní àkọọ́lẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ ìpè insha allah fi akhiri zaman nígbà táyé bá ń lọ sópin àbí lásìkò kan wọ́n á sì dàkàbà wò ó tilẹ̀ jẹ́ pé ṣé eh, ẹni tí wọ́n lọ sí haram tó lọ kàbà rí pé ẹ̀ẹ́fẹ̀ẹ́ sọ pé wọ́n kọ́ ní àgbẹ̀ ọ̀rọ̀ ṣe ṣe bẹ́ẹ̀ àwọn tí àwọn tá bá ní àwọn free to hear channels nílé Television tí ó free to hear á rí pé gbogbo ìgbà náà kọ́ ni maintenance maintenance renovations ló ń lọ oríṣiríṣi àtúnṣe ló ń lọ sásìkò kan wà bẹ́ẹ̀ nínú àkọọ́lẹ̀ pé kábàá sì dùn tí adé àdáwó. alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah ah, hadmul kaaba wíwó kaaba yóò padà ṣẹlẹ̀ yóò sì máa jẹ́ kan nínú àwọn àpẹẹrẹ táwọn tí bá ń bẹ lókè ìpẹ̀láyé ń gbà yẹn tí wọ́n fi mọ̀ wípé àsìkò táyé ò parẹ́ di tó anábì sọ nǹkan tó jọrọ ẹ̀ bẹ́ẹ̀ ni hadith Sa'id bin Sam'an hadith yẹn ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam àbí òun gbọ́ Abu Hurairah tí fún fún àbúkọ̀tádà nírò pé aná Muhammad sallallahu alaihi wasallam qal yubayi'u li rajulin ma bayna al-rukn wal-maqam ولن يستحل البيت إلا أهله فإذا استحلوه فلا يسأل عن هلكة العرب ثم تأتي الحبشة فيخربونه خرابا لا يعمره بعده أبدا هم الذين يستخرجون كنزا أنا محمد صلى الله عليه وسلم ọlọ́kùnrin kí ó padà máa wá tí ò dákọ̀ ọkùnrin yẹn láàrin rúkùnrin rúkùnrin kan mẹ́ta pé rúkùnrin yàmáyání nínú kaaba ló wà kọ́nà kan ní kaaba nínú kaaba gàgàgà àti mọ̀kọ́mọ̀ Ibrahim láàrin àyè méjèèjì yẹn hmm, àwọn yóò padà máa ń fẹ́ dìbò fáwọn ìlú rẹ̀ tó ní àyè yẹn hmm. ilé ọlọ́yin wá rè táyè méjèèjì yẹn wà ńbẹ̀ yìí ẹnìkan ò ní sọ́ọ́dẹ̀ tó pé tó bá wọn làwọn máa ṣe ń bẹ̀ àfàwọn ará amáka gangan ní ọkọ̀ hmm. máa ṣe tó wù wọ́n ní kàbà tó bá ti wá di para amáka gangan ó di pé wọ́n ṣe tó wù ní kàbà tí ò sẹ́ni tó lè di wọ́n lè rè máa ìgbà yẹn fàlàyé sọlọ àná hálàkàtàlà àrọ kẹ́lẹ̀ kí wọ́n béèrè má lárúbáwá parẹ́ àbúrò ṣẹlẹ̀ sí lárúbáwá àgbákò ṣẹlẹ̀ sí wọn orí ilé ni wọ́n wà fún mẹ́tàtì lábàṣẹ́tú fayọkọrìbú na ọkọrọ̀bàn lẹ́yìn náà aná muhammad sallallahu alaihi wasallam hmm. ni wọ́n tẹ̀sí àwọn ìjọ kó padà wá ń wá ń gbà tí wọ́n ṣe lárúbáwá tí wọ́n ṣe lẹ́sìn ìsìláàmù tán jẹ́ ọ̀tá mùsùlùmí wọ́n padà wá sọ kàábà yẹn wọ́n àtàkì ẹ̀ wọ́n sì dìmọ́lìṣì ẹ̀ láyé àmóhù báyìí abàdà kò sẹ́yìn hmm. kan tí ó fi sí ti kàábà láyéláyé wọ̀húnmọ̀ lẹ́sìn yẹn tàkùrìjú nà kànza pẹ́pẹ́ ọ̀rọ̀ sí ń bẹ lábẹ́ kàábà ń gbà náà àwọn padà wá fi ṣe nǹkan ọ̀rọ̀ nǹkan ọ̀rọ̀ ayé àdísì ní àlàáfíà kódà imamu hakim sadwaki wọn gba àdísì wa sheikh shakir sheikh albani wọn àdísì ní àlàáfíà mm-hmm. àwọn fáyí tó fi ríbẹ̀ ni pé lára àpẹẹrẹ tálkì àwọn bá ti súnmọ́ kò ní sèyàn kan mọ́ tí ó mọ̀ pé allahumma kò ní sèyàn kan tí ó mọ̀ sí allah ahad allah ahad ìsìlámù ti kásẹ̀ lẹ́gbàá náà mm ìsìláàmù ń bẹ náà láyé ìjọsìn yẹn fi ń jáyé ìjọsìn tó bá ti dúgbé kò sí ìsìláàmù má tí ò sí yẹn kan ti ń pe ọlọ́run ọba má nílànà ìsìláàmù má ìgbà yẹn làǹfààní ó wà fáwọn ọ̀tá ẹ̀sìn láti wó kààbà ìyẹn dòpin ayé so ìyẹn wà confirmed bó ṣe jẹ́ nìyẹn. jazakumullahu khairan ìbéèrè ẹlẹ́kejì ọmọjídìí ni à ń kírun ìṣòwò à ń gbọ́n ni a lè pamọ́ra kó má jáde àbí kakuku dáta alùpàlùwà láṣẹ èwo ni ó dáa jù. alhamdulilayi rabbil alamin ana muhammadu sallallahu alayhi wa sallam ó ti gbà wá yànjú ká kẹ́kọ̀ọ́ ìmara nínú ẹ̀sìn wa nínú tó ń ṣe ọlọ́ọ̀ ní ká má pa mára tó bá ti dé náà ní sówà ó ní bí yẹn bá ń bẹ lórí irun fala yansarif hatta yasma' sawtan àwòyẹ jìdá rí ìhàn ìṣesí kanu méjèèjì yẹn gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí èèyàn tó bá ti di wípé èèyàn gbọ́ pé èèyàn so iṣó lè jáde kó má rùn hmm. àmọ́ èèyàn gbọ́ sáàdì pé iṣó ló jáde lára mi ó kò lórí irun látàwọn aláṣẹ àbí bẹ́ẹ̀ kọ́ kò dún àti sáàdì ṣùgbọ́n èèyàn gbọ́ irun rẹ̀ lára èèyàn pé iṣó lóhùn jáde lára èèyàn yìí kéèyàn fi ìrún lẹ̀ kúrò tálùwà láṣẹ tó bọ́ sí pé ká wá pa ìgbẹ́mọ́ra ìtọ̀mọ́ra a rí ẹ̀rí tó wá fún yẹn ẹ̀rí kanlẹ̀ wá fún yẹn lọ́tọ̀ títọ̀ bá ti ń gbẹ̀yàn kúrò lórí irun lọ́tọ̀ tàbíwọ̀ láìmí ṣe padà sórí irun ìgbẹ́ ní gbẹ̀yàn kúrò lórí irun lọ ìyàgbẹ́ kò tàbíwọ̀ láṣẹ iṣó ìta àwọn àfihàn sọ pé kéèyàn mọ́ pa súnmọ́ra ni wípé òun náà dàbí ìgbẹ́ ni hmm ó súnmọ́ tẹ́yà bá ń pa só mara kí só gan máa yọ jáde lára èèyàn kí ẹ̀ máa mi ò fi wà advisable kí ẹ̀ máa pa só mara lórí ìrùn àbí tó bá ṣe wípé èyàn ti fẹ́ sálámà ọ̀rẹ́dì bí kí ẹ̀ wà lórí tashahud ó ti kẹlẹ̀ fẹ́ parí ìrùn kó sálámà nìkan lókù ó lè pa sóyìn mara kó fi sálámà àbẹ́ tó sẹ́ bẹ̀rẹ̀ ẹnu tí sóyìn mú lágbára lágbára tó mú lágbára lára kó ra sósó ẹ̀ kó jáde kó lọ rí inú ablution kó padà sí ní forí ọ̀run jẹ́ ká máa fasó mọ́ra gan ó ń affect àlàáfíà ara hmm. torí pé ìnira àdọ̀tí inú ara ìtọ́lọ̀ ní kó jáde kó gbọ́nà só jáde tí ẹ̀wá yẹn fẹ́ ṣẹ̀kù sára ẹ máa ń padà fún ara ní àbúrò ìlera hmm, tó. ìzàkúnlọ ọ̀hẹ́rẹ́ ni ìbéèrè brọ́dà ọkọ̀ kalẹ̀ ìwádìí eh, a gẹ́gẹ́ bí a ṣe ti sọ́tọ́ ìwà nínú ètò a máa sọ ní ṣókí pé ẹ̀yin mẹ́ta àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ pè wọlé ẹ̀kẹ́ bèrè bèrè pẹ̀lú Yusuf Ọlátúnjí Ibrahim Mojeed àti ìbéèrè wọn àkọọ́lẹ̀ gan-an sẹ́gbọ́tì ẹ̀kẹ́ ẹ máa dáhùn ẹ̀ àti brother Mohideen ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tí ó bá di on the 15th ní ṣe Sunday tí a máa pín ẹ̀bùn inshallah ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta pé bèrè lọ́wọ́ sheikh láti lo sílọ̀n ẹ̀bùn kan wà fún yín ọ̀tọ̀ nìyẹn o sọ́lọ́n bá tó pẹ́ padà wá dáhùn ìbéèrè tẹ́ ẹ jẹ̀bùn ẹ gba ẹ̀bùn yẹn lọ́tọ̀ àmọ́ ẹ̀bùn kan ọ̀tọ̀ ò ní ilé ìṣọ̀lá fún ìmẹ́tẹ̀ẹ̀ta ìbéèrè wọn ẹlẹ́kẹta yẹn. alhamdulillah àwọn fi béèrè wípé bóò la ṣe lè facilitate unity lára mùsùlùmí tí ò ní sí pé ẹnìkẹ́ni sálàfí ẹnìkẹ́ni sunni ṣe rí ọ̀rọ̀ ìṣọ̀kan láàárín àwọn mùsùlùmí tẹ́nìkan máa fẹ́ gbé wálé yìí nípa wípé àwọn kan tí wọ́n ń jẹ́ súnmí sálásí àwọn ni wọ́n ń kírètì avok àbí chaos tí ò jẹ́ kí irú ti wà lábò mùsùlùmí ìmọ̀ jẹ́ sí pé èèyàn mọ nǹkan síláàmù nílẹ̀ yorùbá tipẹ́tipẹ́ ni àìmọ́ gbọ́ra ẹni yé láàárín àwọn mùsùlùmí ohun tí gbogbo ẹni tó wù kódà kéèyàn lé ní ọ̀rẹ́ years yóò ti bá bẹ́ẹ̀ láàárín mùsùlùmí sẹ́yìn kìí ṣe pé wọ́n ni súnì wọ́n sálàfí wọ́n súfí òun ló sẹ̀ délé ní hmm. àwọn ilé ẹ̀kọ́ kan ti ń bẹ tó ṣe pé àwọn bàbá tí wọ́n dá wọn lẹ̀ àwọn àgbàfà tí wọ́n dá wọn lẹ̀ àmọ́ṣẹ́ takuntakun tí wọ́n ṣe lẹ́sìn nílẹ̀ Yorùbá níbi tọ́lọ̀ ní kí àgbọ́yé ẹ̀sìn mọ kí wọ́n sì rí mọ́ ẹ̀sìn mọ lásìkò yẹn àmọ́ bó ti já sí pé àwọn ilé ẹ̀kọ́ wọ̀nyí dè ní àjọmọ̀ tó ń gbọ́sára wọn hmm ká wá padà sórí tó lè mú wa ṣọ̀kan Sheikh Yaqub oníbèèrè wa nílé ká padà sórí tó lè mú wa ṣọ̀kan owó ní súnní sálásí mú wá látó sọ àwọn náà di sẹ́ẹ̀tì ní ìlọ́tọ̀ gbogbo wípé mo ké ń bì kan mo ké ń bì tọ̀hún àfáàtì mi ò gbẹ́ṣẹ́ àfáàtì ẹ̀ ń bọ́ àfáàtì mi à ń ṣàbúrú síra wa ìmọ̀ padà sójúpọ̀nà wa ni àti sójúpọ̀nà wa ni ojúpọ̀nà wa ni ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tí fi súnà rẹ̀ ọjọ́ kọjọ́ táwa ti jọ padà sórí ìlànà méjèèjì yẹn táà sì gbọ́yé pẹ̀lú àgbọ́yé àwọn àgbàlagbà jọ kìnìún àná bàbá ń pè àwọn àgbàlagbà àwọn àgbàlagbà àwọn àgbàlagbà àwọn kan ní ọkọ̀ jẹ́ àgbàlagbà ṣáájú àgbàlagbà nú ẹ̀sìn hmm. kìbárùl awa'il àwọn àgbàlagbà àkọ́kọ́ ní ìsìláàmù wọn làwọn sọ̀hábà àwọn àgbàlagbà mẹ́jì wọ́n tún pọ̀wọ́ tẹ̀lé àwọn àtàbírùn ìyẹn lẹ́n tó bá jẹ́ súnní sáláfí ibẹ̀ là ń pera wá sí tọba ti lè gbólànà àwọn yẹn yé nínú doctrines nínú ìfẹ́ ìjọsìn nínú ìwà nínú ìṣe ẹ pé controversies láàrin àwọn mùsùlùmí yóò mọ níwọ̀n hmm, kò sí hmm. ibi téèyàn bá ti pọ̀ láyé tí èyí sàríyànjiyàn àwọn ẹ̀sán ara nìkan lókù hmm, tọrọ ọmọ yìí ní ọmọ ila Allahi rasuli ká padà sọ́dọ̀ ọlọ́dọ̀ ànábì fa fi shay'in farudduhu ila Allahi والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا سيوارد أنت bá ti sọ wípé ó pẹ̀lẹ̀ mùsùlùmí fani tí ń dá controversy ilẹ̀ láàrin àwọn mùsùlùmí ẹjá padà sọ́dọ̀ ọlọ́run kápadà sínú súnà nẹ́bì tó bá ti sọ fún òfẹ́ méjì lò àwọn ẹ̀yìn gan ní jẹ́ dàgbòrò mùsùlùmí àwọn náà dàrú àwọn dẹ̀sìn rú Ramadan Mubarak bond 92.9 àmọ́ fún ìdánudúró ráńpẹ́ inshallah àmọ́ fún ìdánudúró ráńpẹ́ tí a bá wá padà dé tí a bá wá padà dé inshallah sọ́wọ́ padà dé inshallah ta'ala àmọ́ wá tẹ̀síwájú pẹ̀lú Ramadan Mubarak Bond FM ninety two dot nine ẹ̀yẹ́ka gbẹ́gun fadilatu Sheikh Ismail Ibn Raji fún abala yìí tábà padà àtẹ̀síwájú ẹ máa bẹ̀rẹ̀ ìbéèrè náà ní gbogbo abala náà ohun tó máa dárí lórí náà ni ìgbà wọn ní àlejò lórí ètò fún títí tòní jazakumullahu khairan fi jazakumullahu khairan. Flower Mix of Nigeria PLC thank you for the support adúpẹ́ fún yín o Flower Mix of Nigeria PLC.

الحمد لله الحمد لله الحمد لله رب العالمين adúpẹ́ fún ọ̀gbìn tí ẹ̀dára pọ̀ mọ́ wa lórí Ramadan Mubarak fún ti alẹ́ yìí abala Fulani sọ fún Nigeria plc tó fi dáfẹ́ tó adúpẹ́ fún wọn fadí láti Sheikh Ismail ibn Raji dàgbà lálejò nọ́mbà àti ẹ̀ma tó pè sí bàtí ti ń sọ̀rọ̀ ní zero seven zero six zero seven zero six three one six one nine one six. Hello, salam alaikum. Alaikum ah, salam. Bismillah. Náà mo fẹ́ bẹ̀rẹ̀ pé náà tí èèyàn bá gbà ń kàwé lọ́wọ́ èèyàn tó kìí sí mùsùlùmí ẹ̀ka lọ́sàn-án. Tó hmm. tọ́wá ní òun fáwọn Hello, salam alaikum. Naam. ma, bismillah. Hmm. Hmm. Alhamdulillah. 0706 316

Wàhálẹ́kùn Sọlám Ràtúlọ́ Bẹ̀rẹ̀kà tó jẹ́ tí apá fóònù káwá dá ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin yìí. Ọlọ́run kò ṣàánú wa. Wọ́n láti Sheikh Ismail Ibn Rajhi. Ìbéèrè àkọ́kọ́ sọ pé tí a lè gba nǹkan lọ́wọ́ ẹni tí kìí ṣe Mùsùlùmí ká fi gbàwẹ̀ àbí ká fi túnú gẹ́gẹ́ bí Mùsùlùmí. Alhamdulillah Rabbil Alamin. Ẹni tí ì ṣe Mùsùlùmí Ida intention ni wípé gift tó fẹ́ fi enhance strength wa lórí ìbádà wa ni àbí ó kàn fún wa a máa wáyé ńgbà mí tẹ́ tí ṣe mùsùlùmí tí ó wò ní wò wípé àsìkò ìbádà mùsùlùmí lóde yìí kí mo fẹ́ fi support neighbor ohun tí òun ṣe mùsùlùmí lórí ìjọsìn wọn ó wá fún wa ní nǹkan tó ṣe é ṣínú àbí nǹkan tó ṣe é ṣètúnà tó ṣe é ṣe jẹsàárì eléyìí kò bá wàhálà dí rárá a lè gbá kárí ṣínú a lè wá kárí ṣètúnú àwẹ̀ hmm. because ìyẹn gangan kọ́ ni condition gbígbàwẹ̀ ṣùgbọ́n hmm. ṣe lè fún ìràn báwẹ̀ ò bá tí ì dé téèyàn ó gbà bẹ́ẹ̀ náà ló bá fún ìràn báwẹ̀ wá wà náà béèyàn bá lò kò sí ìrìn tó ṣe hmm. àwọn tí wọ́n èé ṣe mùsùlùmí tá lè gba nǹkan lọ́wọ́ wọn fi ṣẹ̀sìn tá lè gba nǹkan lọ́wọ́ wọn kókó wọn lórí ẹ̀sìn làwọn tábàdí pé wọ́n gbé ọ̀tá sójú fún mùsùlùmí náà bá ti gbọ́ta sójú tí wọ́n bá ti gbọ́ta sójú bá ṣe dáadáa sí wa bá wọn ṣe dáadáa wọ́n lè sọ pé alájì afá wọ́n lè lọ mẹ́ta rí hmm. ó yá ẹgbà ẹlọmọ́ka kò sí tó ṣe ájé èèyàn tí ò bá ti jẹ́ ọ̀tá séèyàn kò sí tó ṣe ájì kó sanwó ájé èèyàn àbí tó bá ṣe pé owó tó fún èèyàn èèyàn kalẹ̀ kẹfì wípé ọ̀nà míì ló ń gbà rówó yẹn tí ò máa ìyẹn gan ó lọ pẹ̀lú mùsùlùmí gan tó náà ń gbọ́nà tí ó mm. wà ní láyé kọbàlúwà tán ìbá. àyàfi tó bá sọ pé ẹni yẹ́wò níwò wípé ipò tó ń wà gẹ́gẹ́ bí mùsùlùmí kò ń ṣepò ordinary muslim ipò jáfà ló ń wà ipò jóníwàsí ló ń wà mm. ipò olóyè ẹ̀sìn kan ló ń wà ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ iwájú kí ẹni ẹmọ fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn kó ní ìjálàyé tó di àlájì lẹ́yìn bó ti mm. ló jáfà yìí tó ló jáfà yìí ìbéèrè náà mọ̀rọ̀ ọmọ káàkùn àhán ah, hmm. ah. kí èyàn wá sacrifice gbá ah, ẹ̀dọ̀ owó yínú kìí ṣe pé haram ní kí èyàn gba owó yẹn kí èyàn fi lọ ṣùgbọ́n torí ẹ̀gbìn tó fẹ́ ti bẹ̀jẹ́ lọ́jọ́ iwájú tí èyàn sì ní status táwọn èyàn ń wò yẹn sí mẹ́sìn á ẹ ṣé mo dúpẹ́ ẹ̀dọ̀ owó yínú tábà ní ọkọ mo máa wá bẹ̀rẹ̀ pé tábà ní ọkọ tó jẹ́ pé lórí ìkan kékeré bá ó ti ṣépè fún ọmọ dàmú ó ní ṣépè fún bí àwọn ìlú kan ànídàrúkọ fi ṣe pé áá àwọn kan ọ̀rọ̀ kan ọ̀rọ̀ méjì èpè ni. ẹ dákun torí Ọlọ́run àpẹyìn tẹ jáde yamá ní bàbá níyà ẹ já jìnnà sí èpè ṣíṣe fọmọ o. Hmm. gbogbo ìbínú tó wù kó lè máa bíyàn ń láyé lórí ọmọ kíyàn fi máa sin lọ́ọ̀ni èmi ó fọmọ sin lọ́ọ̀ni gbogbo òbí tí ń ṣépè fọmọ láyò níjèrè ọmọ yẹn o hmm. torí pé èpèrè ń toró ni bàbá ṣe ń toró so bí ọ̀gá lè bá ń ṣépè fọ́mọ tí àǹfààní lè ké ń ṣépè fọ́mọ tí ọ̀gá ẹ̀kọ́ṣẹ́ wọ́n ṣépè fọ́mọ táwọn òbí bá ń fún ládùúà ó súnmọ́ képe àwọn yìí kó máa ràn ọmọ hmm. àmọ́ tó wá sí pé òbí ní ṣépè fọ́mọ káfà sàdúrà fún jù bẹ́ẹ̀ lọ àdúrà fún ònígbà torí pé ìbẹ lọ́hùn òbí lórí ọmọ ojú tàfà lọ hmm. tí òbí bá kí ọmọ lọ tó bá kí ọlọ́run lódì lórí ọmọ àfà ò lè tuntò tó ká jìnà sí ká jìnà sí aná Muhammad alayhi salatu salam ó jẹ́ àmọ̀ wípé pàtàkì jùlọ òbí tó bá jóbìnrin tó jẹ́yà ó bá ṣépè lórí ọmọ kò sẹ́ńtì ò bá yà ọ́ hmm. òun ló sì jẹ̀yà rẹ̀ hmm. tó rọ́mọ táyé rẹ̀ bá dáa náà lòbí náà rí dáadáa lára rẹ̀ hmm. ayé ọmọ yìí tí bá ti pin ìkè tó bàjẹ́ ẹkún lòbí ló mọ̀ sùn lórí ẹ̀ kò sì jẹ́ nìyẹn. ó túbọ̀ sí gẹ́gẹ́ bí ohun tá a ti sọ púpọ̀ nínú ìgbà pé ó bá nira ká tó lè rí pé àfáà ló wá sọ pé nígbà tí bàbá ẹ̀ fi yarí báyìí hmm. àwa fi ọlọ́kọ ni àwa làfáà rẹ̀ àwa làkọ́ ẹ̀ ń kó kéwú àwa làkọ́ ẹlẹ́sìn táwọn òbí ẹ̀ bá láwọn ní fọwọ́ sí àwa máa fọwọ́ sí àfáà wa di pé yẹ́n bá ṣe máa wọ́n jọ kan bẹ́ẹ̀ fúnra àfáà ló wá pọkùnrin jòkó ó wá dúró dípò wàlíì fún obìnrin àwọn àṣìwọ́n lọ́kọ àwọn òbí òsì máa ń pa ẹ̀ ẹ̀dàkùn tó ní ìbéèrè kàkí tó dáhùn béèrè yìí ìlú wo ló ti ń ṣẹlẹ̀ ah, agbólébo ló ti ń ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ká ti mọ̀ ká ti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ká ti mọ̀ bẹ́ẹ̀ ah. pípẹ́ àwọn èèyàn mọ̀ dáadáa pé bàbá kan wà hmm. láìgbà tó ti dé láti ilẹ̀ lọ́gọ́wá ní kí ó ti ń dàlú kódà sí bí gan bọ́ ọ́fíìsì bí jẹun ó ti di oníbídíà aládàádálẹ̀ bọ́ tí ó wájú aládàádálẹ̀ ó ti wá di pé àwọn ọmọ kan gẹ́ ti wá sálé wọ́n wá sá sọ́dọ̀ wọn ó jẹ́ tó ìsọ ilé ni pé àwọn kan gbà pé gbogbo onírun gbọ̀n àwọn náà ni wọ́n wọ́n sì mọ̀ pé òun ló yáwọ́ ọ̀tọ̀ tiẹ̀ pẹ̀lú àwọn ọmọ tó tẹ̀lé àwọn alùsùn náà àwa kì í ṣe bẹ́ẹ̀. àmì ah, mọ̀pẹ́ ni òun ni. ẹ̀yin tẹ́ ẹ rí ṣáájú bàbá tí wọ́n sọ yìí hmm. bàbá tẹ́ ẹ ní da ilẹ̀ lárúbáwá dídé tí wọ́n dé ní sánmú pọ̀n lẹ́sìn òun àárín bàbá àtìyá hmm. àti àárín ọmọ àtòbí hmm. ká máa fọmọ lọ́kọ tí bàbá ò ní mọ̀ tí yá ò ní mọ̀ kìí sàwọn náà làkọ́kọ́ rú ẹ̀ hmm, hmm, hmm. àwọn ọjọ́ kan náà ti wà bẹ́ẹ̀ àwọn ọjọ́ kan wọ́n ti wà bẹ́ẹ̀ àwọn òkan wà outspoken bí ti bàbá yẹn ni ẹsẹ̀ wọn ilẹ̀ torí pé àwọn ọjọ́ iná bí lùfù pé gbogbo ọmọ táwọn bá ń train lọ́mọbìnrin tí ó bá lọ́kọ àfi kó fẹ́ ọmọ ẹgbẹ́ wa gbogbo ọ̀nà wọn sì ń gbìyànjú láti fi convince àwọn òbí tí wọ́n lọ́mọ yẹn wípé ẹni tó gbọdọ̀ fẹ́ náà lọ́mọ ẹgbẹ́ hmm. tẹbátì gbogbo ẹni tó bá ti kó àti ìrìn mọ́ wọn rí bílànà wọn ti rí nìyẹn so gbogbo kódà nínú àwọn òbí òdùn wọn mọ gbogbo òrìn tí wọn rìn táwọn òbí yóò sáàtì láwọn tọ̀ ó dá n kò sí pé àwọn àfáà náà wọn láwọn tọ̀ hmm. àfáà yọ̀ǹda àfáà yọ̀ǹda olùpẹ̀ tí wà náà bá wá ń ṣẹlẹ̀ ẹ̀ ìró àwọn obìnrin bẹ́ẹ̀ wọn èyí lè pe àwọn òbí àfáà tí ó jẹ́ olórí wọn tí ń tírè wọn òní wọn pè máa dá sọ̀rọ̀ kódà tí wọ́n bá pe àwọn òbí àwọn òbí òní ìbá àfáà ẹ̀ náà fi ọlọ́kọ ẹ̀bùn náà ní ṣe kùbù kẹrẹ ń jò ní ọmọ ẹgbẹ́ náà sì ni wọn náà fẹ́ ẹ kó mọ yanjú ẹ̀ láàrin méjèèjì so ìgbà tí bàbá tọ̀ ń wá dé òun Hmm, irú ìgbẹ́ ẹ̀yìn gbogbo ẹ̀yin òbí tọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ tẹ́ lọ́mọbìnrin lé tẹ́ẹ̀mọ̀gbà tó lọlé ọkọ títà fáwọn náà ní ń pera ẹ̀ ní bàbá ìyàwó òun ló sì ní agbára guardianship tó lè fọmọ yín lọ́kọ irú àáfàá bẹ́ẹ̀ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹni ẹgbẹ́ kíjọba ó mọ̀ sálámà rí rẹ̀ kí wọ́n tú láti rí síta kèé ń tàǹbù láti rí ìwà àbàjẹ́ nù lábẹ́ ẹ̀sìn ìwà àbàjẹ́ nù torí pé tí ń dọ́gbọ́n sọ ní tó gbòrò àwọn òbí yẹn wọ́n ẹ ṣe mùsùlùmí lòun fi ń tẹ̀ láti transfer guardianship ọmọ yẹn sọ́dọ̀ ara ẹ̀ ó ti wá gbà pé ònìkan mùsùlùmí ònìkan ló ń lẹ́tọ̀ọ́ kó ń fọmọ lọ́kọ àwọn ọmọ tó sì bẹ́ẹ̀ fi lọ́kọ ìníkan náà mùsùlùmí hmm. láàrin àwọn mùsùlùmí tí ń bẹ ládùúgbà ní ìbẹnu mọ̀lẹ́bí tó bá rí bẹ́ẹ̀ àwọn òbí tí rẹ̀ bá fẹ́ sí lọ́wọ́ ẹjá gbìyànjú awálálọ́mọ́ wá ẹjá fi tó àwọn tí wọ́n já láàbò létí ẹjá fi tó jọba létí pé ọmọ mi ń rè é bó tẹ̀ sí pé yóò tọmọ yín náà lọ sírò ọ̀dọ̀ àwọn ilé náà lọ kí ó náà ìgbésẹ̀ wo lẹ gbé yóò mm, mm. táwọn ọmọ yín náà ti gbélé mọ́ tó pé ilé ọkùnrin náà ni wọ́n ń sùn mm. ìgbésẹ̀ wo lẹ́yìn tẹ́ ẹjọ́ gbígbé lórí ọmọ tọ́lọ̀ àti kí mẹ́rin látàrí alhamdulillah ẹlẹ́kẹrin lálàwọ̀ ẹlẹ́kẹrin ni àti ti kí kọjá lálẹ́ ìbáyìí eh, oníbèrè wa bèrè pé a ṣe ń kí mẹ́jọ a ń kí mẹ́wàá ní ṣókí mo gbọ́dọ̀ tó wá sáà ní kẹ́lùmọ́ tó wá sáà tó kíkọ́ wá ṣe ní ṣókí tàràwẹ̀ wọ́n kí ní mẹ́rin mẹ́rin mẹ́rin eh, mẹ́rin mẹ́rin ah, méjì méjì ewo gangan ni o eh, fẹsẹ̀ rinlẹ̀ jù. gbogbo ẹ̀ ló fẹsẹ̀ rinlẹ̀. àwọn tá a kì ní méjì méjì méjì méjì méjì tí fi ń jẹ́ mẹ́wàá bẹ́ẹ̀ àtúnwá kí méjì ní ìta àmà sí wítìrì oúnjẹ méjìlá àmà sí ṣáfì oúnjẹ méjìlá àtúnwá kí ẹyọ kan sí táà pè ní wítìrì òfìdí mẹ́tàlá súnnà nábì náà ni torípé ó ń ṣe ọlọ́ àdìsọ́lá àtúnṣẹlá ó ní sọ̀látù láìlì masna masna àwọn tá a sì kí ní ìṣẹ́ kákọ́ kí mẹ́rin kan ká kí mẹ́rin kan ká tó wá kí mẹ́ta kan hmm. yóò máa jẹ́ tàṣáhùdù mẹ́ta péré hmm. mẹ́rin ní marathon bẹ́ẹ̀ tá ní jòkó láàrin mẹ́rẹ̀ẹ̀rin ó lọ àtúnwá kí mẹ́rin míì náà ní parí mẹ́rin yẹn tàlótú sálámà obìnrin mẹ́jọ ó lọ àtúnwá kí mẹ́ta kan náà lọ́tọ̀ tá sálámà láàrin rẹ̀ òun ni ṣáfì àti wítìrí rẹ̀ Mm, gẹ́gbà yóò bá pè é àti eh, máa ń pè é tó tẹ̀lé ó sì lọ bẹ́ẹ̀ náà ìfindi mm. mẹ́tí ìfindi mọ́kànlá gbogbo ẹ̀ náà ló lọ ọ́nà ẹ̀sìn èèyàn kan ò lè fọ́ọ̀tì èèyàn kan pé èyí tẹ̀ ń ṣe mọ́ṣáláṣí yìí ó mm. dá àdádá rẹ̀ rárá gbogbo ẹ̀ ló lọ ọ́nà ẹ̀sìn ọ̀lọ́kọ̀ sí torí pé nọ́fìlà ni nọ́fìlà ni iṣẹ́ afẹ́ dóore lọ́wọ́ ọlọ́run oníbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ pé a ti ń a ti ń gbọ́ Ah, lóòótọ́ eh, táwọn ìbá bèrè bèrè ni o fẹ́ dá wọn torí pé mo gbà pé kò sọ̀rọ̀ gidi kan bẹ́ẹ̀ onílàáká ìkan nínú ẹ̀sìn wa tó ti gba ẹ̀sìn ní ọ̀sẹ̀ tó kọjá pé sọdún kan ọdún mẹ́rin mẹ́wàá o á mọ̀ pé kò bá làákà ìmọ̀ kéèyàn sọ pé bàtà bá jí lòwúrò ẹ̀ nílẹ̀ Yorùbá àwa wá sínú ìsìláàmù náà ẹ̀rọ wákàtí márààrún bàtà bá jí làákàsùbà wa èmi máa ń sùn tèmi o tí bá jẹ sàárì tán tí má sì ti sùn gbogbo àti má jìlè ní akásù bá tèmi wípé àsìkò kankan ò sí fún ìrun akànmọ́ pé láàárọ̀ anytime lọ́sàn-án tàtó bá wà nírọ̀lẹ́ nígbà tó bá bọ́ sí magrebi ọlájà àti wọ̀ ìṣáì tàtó bá wà ní takì kí lè lè sọ lórí irú ètò bẹ́ẹ̀. ṣé kì í àkó ọlọ́jà rí pẹ́ lórí dáadáa hmm, hmm. ṣe rí àwọn tó máa ń wúrú àwọn olùkú wọ̀nyí pé sábà ní kọ́mẹ̀tì sí wọn lórí hmm. àwọn tá à ń tẹ́tí dògbọ̀ fún bọ̀ àwọn tá à ń tẹ́tí gbọ́ yìí kú yìí àwọn la sòrò hmm. Hmm. kò sí tó bá wu ẹlẹ́nu tí ò ní fẹ́nu rẹ̀ sọ Allah subhanahu wa gbà ti yin àwọn ẹni títí ẹ̀ ó ní allazina yastami'una al-qawl fayattabi'una ahsana ulaika allazina hadahumullah wa ulaika hum ulul albab ẹ dákun ẹ jẹ́ n tú àyà yìí ṣé ẹ fún mi láyè rẹ̀ níwọ̀nba ọlọ́ni fabashir ibadẹ àwọn ẹrúsìn tèmi ọlọ́run fún wọn ní ròdùnú dáadáa ọlọ́run wá fẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé qualities àwọn righteous servants of his hmm. àwọn ẹni ire tọlọ́run ọlọ́run wá bẹ̀rẹ̀ fẹ́ máa ṣàlàyé ìwà tí ń bẹ lára wọn ìṣesí wọn ọlọ́run ní alladhina yastami'una wọn a máa tẹ́sí sí gbogbo ọ̀rọ̀ hmm. fayattabi'una ahsana èyí tó dáa nínú ọ̀rọ̀ ni wọ́n máa ń tẹ̀lé èyí tó sì dánú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ méjì náà ni qala Allahu qala Rasul tó bá ti lẹ́yìn méjèèjì nínú ká gbà dànù àbí ká gbà wọlé ńgbà mi ìtọ́wà gbà wọlé ni ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ọ̀rọ̀ na Muhammad sallallahu alaihi wasallam méjèèjì yẹn náà lọ̀rọ̀ nú ẹ̀sìn tàbáwá náà ń gbọ́n wà sí àfá wá àṣà àfá ẹ̀yìn àfá àkíníkà àfá àkíníkà àwọn kan bẹ wọ́n ti kí ó ti pẹ́ láyé orísun mọ̀ nílé kéwu wọn gbogbo tó wù ká lè máa pé sẹ́ni méjèèjì yẹn láà máa wò sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ànábì ti wá ń gbọ́ gbogbo wà sí tà ń gbọ́ lura wọn tà ń gbọ́ lura wọn ní tàbí máa èyí tí ń gbòdòdó ọ̀rọ̀ hmm. kí ni tọ́lọ̀ èwo ló jẹmọ́rọ̀ ànábì ni tẹ́ni yìí tó sì jẹmọ́rọ̀ ànábì tó wà authentic tó wà classical tó ní àlàáfíà tó ní kìíní ọ̀rọ̀ ànábì lélẹ́yìí èyàn wá fẹ́ sọ̀sọ̀ rẹ̀ wá ní ah, kódà ọlọ́ọ̀rọ̀ ànábì yìí a àwọn sàhábà táwọn náà bẹ́ẹ̀ àwọn gbogbo kéèyàn jẹ́ àfáà tó lásìkò tiwa ilé ìtàlẹ̀ tí ìṣesí rẹ̀ ní ẹ̀sìn bá ti ń yapa síta àwọn sọ̀hábà àwọn àtàbírùn agbọ́dọ̀ suspect yẹ hmm. kò sáfà kan láyé mọ́lé nítorí ànábì sójú hmm. nígbà tánàbì ti kú àwọn sọ̀hábà nìkan wọ́n rí ànábì sójú kẹwàálé yẹn kan mọ kí ó títí fáá. wọ́n mọ̀ nígbà tó wà láyé ṣùgbà tán rí lójú àláwọn mẹ́ta wọn rí. wọ́n mọ̀ táwọn táwọn rí. káwàálé yẹn kan wá nímọ̀ kí ó rìn kó wá nímọ̀ kí ó tó ń wá ní àwọn sọ̀rọ̀ ó tò lẹ́yìn òní káti mọ̀ pé òun lè mọ sọ̀sọ́kú sọ èèyàn lòun káwà táwà ń tẹ́tí sí ká mọ́ kí ni tá ń gbọ́ hmm. ọlọ́run wá ní àwọn tí ń gbọ́ èyí tó dánú ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́rọ̀ tí wọ́n ń tẹ̀lé èyí tó dánú ọ̀rọ̀ ulaika allazina hadahumullah àwọn gẹ́gẹ́ lọ́lọ́run bá fọ́nà máa ẹni tí ò bá ti lè sẹ̀sà tó dá nínú ọ̀rọ̀ ọlọ́run fọ̀nà máa ọlọ́run hmm, tó wá ọlọ́run <laughs> àwọn tí wọ́n ní làákàyè lórí wọ́n pé orí wọ́n pé wọ́n ní làákàyè àwọn tí wọ́n ní làákàyè náà ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ànábì ẹtí bá ti ń tẹ́tí gbọ́ nǹkan nínú ẹ̀sìn tí ó takò ọ̀rọ̀ ànábì làákàyè rẹ̀ dínkù hmm. làákàyè náà dínkù lágbára lọ́ọ̀ba à ń bá lọ báyìí lánàá insha Allah àkọlọ́ kò jẹ́ ká bá débi èrè alẹ́kùn sọ́lá kí lọ́kọ̀ yín láti bẹ̀rẹ̀ tí ń pè ìbéèrè yìí ní ṣókíyá ẹ tún padà náà Hello, salamu alaikum. Hello, salamu alaikum. Hello, salamu alaikum. Ó yá, ọ̀yá kí lórúkọ yín láti bẹ̀rẹ̀ sí pé ìbéèrè yín. Hello, salamu alaikum. Subhanallah ìpè ń já ìpè o. Tọ́, ẹ jẹ́ kí n gba iṣẹ́ kékeré bí méjì sí mẹ́ta kátó mọ́ wá tẹ̀sọ́jú. Màá pa fóònù náà fúngbà díẹ̀, á tán padà. Fadilatu Ismail ibn Raji láti ìlú Kosí ní Kúwárà Mọ́ọ̀. Mhmm, ìyá ń gbà lálejò lórí ètò fún títí alẹ́ yìí. kọ́nà subhanahu wa ta'ala kò bá san lẹ́sùn lórí kò bá san lẹ́sùn lórí kò bá san lẹ́sùn lórí jazakumullahu khairan jazakumullahu khairan al-kubra umrah and hajj and umrah travels limited inshallah ṣé ìfẹ́ sọ̀rọ̀ kan wọ̀ ẹ jẹ́ kí n gba ilé iná tí bá sì padà dé inshallah وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور بسم الله mímọ́ áàdì kì í ṣe fún fàájì àbí afẹ́fẹ́ ayé bí kì í ṣe fún ìdáhùn sí òpó ẹ̀sìn Islam tá a bá fẹ́ wá ìrìn àjò náà ó dára tá a bá ilé iṣẹ́ tó mojú tu rẹ̀ ìrìn àjò òun tí ò sì ní tako kìtáàbù wa sunna ilé iṣẹ́ àìkúrò International Services Limited ṣé ti kú múra Ramadan ni àti gbogbo ṣùgbọ́n òjòkù ìrọ̀dó pẹ́jẹ́ lọ́dọ̀ tiwọn àwọn àfáà tó mojú tu ìrìn àjò àjà tó múra wọ́n ti wà ń kalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè kíkà àlùkùránì oúnjẹ ìgbàdégbà ètò ìlera tó péye ilé ìtura tó súnmọ́ arab ní mọ́tà àti mọ̀dínà ìyára sí gbogbo àyè àṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ kàn sí ilé iṣẹ́ international services limited ní nọ́mbà btv àmọ̀yí shopping complex orin lọ́pẹ́ bus stop ẹ̀gbẹ́gà nípìnlẹ̀ èkó fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ international services limited sórí zero eight zero three five zero one six one seven one tàbí zero eight one seven nine six three five three five three àlùkòbọ̀rọ̀ international services limited àwọn màmá. الحمد لله جزاكم الله خيرا يا حاج بابا والحاج كامل نجم الدين جزاكم الله خيرا جزاكم الله خيرا إلى شنو rídàrú ẹgbẹ̀rẹ̀ ọlọ́run اللهم امين ينقلب إليك البصر خاطئا وهو حسير Àbú, ṣé ọ̀rọ̀ rẹ̀ pé bí àwọn wa ṣe ń dàgbà yìí, a nílò láti mú lọ sí àyíká tó ní fọkàntán tó kún fún àlàáfíà tó rẹwà fún ìdàgbàsókè àwọn ọmọ. Àyà di àló bẹ̀rẹ̀ fún yẹn. Hmm, ó wà gbọ́dọ̀ ní ètò ààbò tó péye. Bẹ́ẹ̀ni, àyà di à ní ilẹ̀ tí a gbé kalẹ̀ ní ìlànà Mùsùlùmí tó rẹwà tó dùn wò lórí ojú ètò ààbò tó péye ní àyà di à. Ọjọ́ ọ̀la rere fún òbí tó bá fẹ́ àwọn ọmọ rẹ̀ àyà di à. Ó wà ní two hundred and forty square meter, two hundred and fifty àti six hundred and twenty five square meter àyà di ló jẹ́ fún àwọn tó pọ̀ láti Òṣogbo ilé Ifẹ̀ Ìbàdàn Sùúrùlérè Ẹdẹ ìpínlẹ̀ Ọ̀ṣun ló fi kalẹ̀ sí kò jìnnà sí Adélékè yunifásitì Ẹdẹ federal poli àti NYC cap tó wà lẹ́dẹ̀ ìdá àádọ́ta owó àkọ́sọ lọ nílò tó wá sí wa san àádọ́ta fifty percent tó kù díẹ̀díẹ̀ fóṣù mẹ́fà láti rà tàbí kópa nínú àlàyé àdìlà ẹ̀sìn ojú òpó yìí zero eight one zero zero nine eight five five seven four tàbí zero eight zero two two five six 4590. Website www.alayat.sa and Ayat Villa ilẹ̀ tó wà fún ọjọ́ ọ̀la rẹ̀. Àrúgbà ẹ̀fọ́ ọ̀lẹ̀ Ayat, àwa gbà pé tàbá láwọn ọmọ ìyá tí wọ́n ṣe gbìyànjú bẹ́ẹ̀ eh, kí a súnmọ́ wọn. Ilẹ̀ ti Al-Hayat, ilẹ̀ àgbà pé ìgbìyànjú dáadáa ni wọ́n ṣe ọlọ́kùnrin aṣáàbá fàlùbáríkà sí ni. Ẹ wá jẹ́ ká tún gba aṣẹ́ra pẹ́ látọwọ́ Viva Aspiria Nigeria Limited Aspira Nigeria Limited Viva hmm. gbogbo ẹ̀bùn tẹ́ máa gbà lọ́dún ní Viva kún bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ó wà bìbà inshallah iléeṣẹ́ Viva thank you adúgbẹ́ fún ọ̀nà. thank you. Because, because together. dúpẹ́ fún iléeṣẹ́ aspira nigeria limited fi viva ẹgbẹ́ àbútẹ́ kó fún wa yẹn kódà àwọn àlejò wa náà náà máa ń fún lẹ́bùn lórí ká kọ́ ẹ̀bùn fún àwọn àlejò wa náà a fún pé jazakumullahu khairan jazakumullahu khairan jazakumullahu khairan. a ìtòkàn ní fúti alẹ́ yìí ìmà ilé ìwé ilé ẹ̀kọ́ alálùbáríkà ìmà ìṣàkùnmọ́. Igba Islamic Mission for Africa iṣẹ́ ẹ̀kọ́ kan àrà ọ̀tọ̀ tá a ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ẹ̀kọ́ ìwé kéwú àti ìjọmọlúwà Igba International ní Nursery and Primary School Igba Model College tó kalẹ̀ sínú Abẹ́òkúta ètò ẹ̀kọ́ ilé tó wà ní ìbámu pẹ̀lú àtẹ ẹ̀kọ́ jákèjádò àbáńlá ayé àwọn irinṣẹ́ ìkẹ́kọ̀ọ́ èròjà tó ń tọ́ni nípa ti ẹ̀kọ́ kíkọ́ àwọn olùkọ́ ògúnlógòǹgò tí dátọ́lẹ́lẹ̀ ní tọkọlọ wọn pé pérépéré bọ́n Western Education bákan náà ni wọ́n ń fún ní ẹ̀kọ́ títà àlùkò inshallah computer laboratory tó ní àwọn èròjà tó wà pa science laboratory bákan náà ní library tó kún kẹ́kẹ́ fún ìwé ètò ìgbòkègbodò ọkọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ gan-an iná tí kì í ṣẹ́jú ìlera fún àwọn akẹ́kọ̀ọ́ wọn ò fi ṣeré rárá ibùgbé ìrọ̀rùn fún akẹ́kọ̀ọ́ ọmọbìnrin àtọkùnrin ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ní nọ́ọ̀sì sí primary gs1 to gs2 ss1 to ss2 ní ìmà islamic mission for africa tó kalẹ̀ sínú abẹ́òkúta one stroke fifteen ìmà avenue ìsàlẹ̀ àpáta off moshood abiolewe abẹ́òkúta ogun state ìjọba fún ìtẹ̀kú fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ tètè máa pè láti mú ọmọ yín wá zero eight zero six two four five eight three nine two tàbí zero eight zero three seven five three five seven six four àti zero eight zero two six one three four eight four ima islamic mission for african schools. alhamdulilayi rabbil alamin ramadan mubarak bond fm ninety two dot nine lálẹ́ inshallah wákàtí kan àbọ̀lá lórí aago mẹ́wàá àbọ̀ àlùbáríkà bẹ̀ ó máa bá gbogbo àwọn tó ṣe ní rọrùn tó jẹ́ kó ṣe ṣe torí pé àpàdé àgbà àlejò àlejò pàtàkì <laughs> ọ̀ọ́ni ẹ fi kúrú ló máa lọ bí ó káwọn ẹ máa gbádùn iṣẹ́ ìkìlìṣọ́ inshallah agbóhùn àlẹ́ ẹ̀ka parí àkọ́dí aago mẹ́wàá àbọ̀ ká tó rí ọ̀dà ṣe ọ̀kọ̀ inshallah jazakallah khairan jazakallah khairan. Um, oníbèrè bèrè eh, kí yíya tó máa gba ìpè zero seven zero six three one six nine one nine six bẹ́ẹ̀ ká gba ìbéèrè kan náà kí yíya tó dáhùn ìbéèrè àti onípàgbára ẹ̀lú sàlámù aleykum. náà kí ni ìbéèrè yín ní ṣókílà. Dégbò tó bá àwẹ̀ jẹ́ náà. Ẹ̀lú sàlámù aleykum hello salam alaikum ah sorry hello salam alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh wa alaikum salam wa rahmatullahi wa barakatuh orúkọ yín bílẹ̀ tí pèmà ah wọ́n mi wà ẹ̀ká lẹ́ o ẹ̀kújẹ́ mẹ́ta ah, àwẹ̀ náà ti ṣe bákan lára òun yóò jáde rí dáadáa wọ́n ní àwẹ̀ ẹfàwẹ̀ ti ṣe bákan lára ohun yóò dágbére dáadáa ẹ̀ẹ́ ṣe ń gbọ́ báyìí alhamdulillah ẹ̀ẹ́ wà bínú à ń gbọ́ yí báyìí Ní àná mọ̀ ń pè wọn ìsáì inshallah. Hello, assalamu alaikum. Ilé ọkọ̀ yín láti bẹ̀rẹ̀ tí ń pè. gbọ́ ká má gbọ́ pọ̀ torí àsìkò ohun tí àá ń sọ lẹ́ẹ̀kan tó bá wàá yíyan dáadáa ẹ pé ẹni tó ń gbọ́ gẹ́gẹ́gẹ́gẹ́ nǹkan ló dàbí pé ó fẹ́ kì í ṣe pé èébú fún pé àátà ń gbọ́ amúkàtà ń sọ ni pé kí ẹ má jókòó taratara tọkàntọkàn wílílì bẹ́lẹ̀ bó ṣe ń sọ máa gbọ́gbọ̀ púpọ̀ torí pé àwọn kan lọ àwọn kan gbọ́ ni àwọn gbà ah ìgbàgbọ́ ló sọ àwọn tí wọ́n káwọn béèrè làwọn fi béèrè ẹ̀ kì í ṣe pàṣẹ pé orí yóò pè é mọ̀ alhamdulillah ṣẹ́rẹ́ èdè lábáwá ìyàtọ̀ ń bẹ láàrin asámúrò àti alẹ́sìmára hmm. asámúrò oní hearing alẹ́sìmára oní listening alẹ́sìmára oní listening hmm. asámúrò oní hearing mo mọ̀ọ́mọ̀ willingly ó wù mí láti mọ ọkàn mi fẹ́ máa gbọ́rọ̀ tó bá ti jọ́rọ̀ ọlọ́ọ̀lù yẹn bá fẹ́ gbọ́ nínú ìsìlámù kó sẹ́ẹ̀sà ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ sọ̀rọ̀ ọlọ́run bá sọ ànábì wí báwọn mm. sọ́ábà náà ṣe ṣe nìyẹn òun ni kó máa fún ní listening ṣùgbọ́n èyàn kàn ń gbé rédíò ṣe tí ọ̀rọ̀ kan sáré fẹ́ wá àsámúrò nìyẹn bó ìsáré fẹ́ wá yẹn náà tí ẹ̀ bá ti gbọ́ díẹ̀ ti rí pé ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ìdìgbà pé ó kàn mú ṣeré ni kéèsì yẹn ọ̀rọ̀ apáṣì apáṣì kàtí má máa fi sọ̀rọ̀ sọ tó hmm. hmm. jẹ́ nìyẹn jazakumullahu khairan àgbàlagbà tọ́lọ̀ sọ pé wa ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin àwọn bàbá gan ò ní nǹkan lọ́wọ́ orí jíjẹ mú mu káwé tó dé gan kò lọ déédé ẹtú wá ní kan tún máa jẹun pé wọn gbàwẹ̀ wọn jazakumullahu kullu khair àkọ́kọ́ náà Allah subhanahu wa ta'ala kò bú ẹnìkan láwẹ̀ o hmm. kákọ́ establish fact yẹn ọlọ́wọ́ hmm. bú ẹnìkan ní àwẹ̀ bí ó ṣe bú ẹnìkan ní irun kíkí tó jẹ́ mùsùlùmí kò bú ẹnìkan ní àwẹ̀ zakat ó ní ṣe pẹ̀lú àlàáfíà owó ó lè ṣeé ṣe gbogbo mùsùlùmí lè mọ́ra àǹfààní àti yọ zàká àti hmm. ṣiṣẹ́ àjì hmm. àmọ́ ìrun kíkí àti àwẹ̀ gbígbà ọlọ́run bu ẹnìkan hmm. gbogbo àwọn tó wà exempted nínú kí wọ́n gbà láwẹ̀ Islam ní kí wọ́n replace ẹ̀ pẹ̀lú feeding kan bọ́ aláìní aláìní ta ní kó bọ́ yìí ẹni tí ò ráǹfààní àti gbà rẹ̀ gẹ́gẹ́ bí old age tó ń dààmú wọn yìí àwọn fún ara wọn gan alẹ́ àyínà làwọn náà wọ́n bùkátà sí tábàrẹ tí ó gùn wọn náà kí rọmọdọ́nà ó tún dé kó tó dé àwọn náà ṣe tán kí wọ́n gbà bò láàfàrọ̀ wọn sí a ní aláìní bun aláìní lọ́rọ̀ padà fẹ́ jáde sí tẹ́ẹ̀rí wọn bá ń sábà rí inú àwẹ̀ yẹn àwọn ó yọ níyọ wípé ìwọ ọlọ́run pẹ̀lú àyẹ̀pẹ̀ ìwọ ọlọ́run eléyìí náà ní kí n bùn aláìní torí mi láǹfààní àti gbígbà rẹ̀ náà hmm. àmọ́ aláìní tí wọ́n ní kí n bùn yìí èmi gangan gangan olórí àwọn aláìní lèmi náà yóò wá dà sápò padà yóò gbé sínú kíchìn padà hmm. ó sì fi di àṣẹ yìí ẹjá tọrọ ìgbọ́ yìí dáadáa hmm. aláìní náà ní kábùn láwọn kábùn ní fídíà kábọ́ tàbàtì ráǹfààní àti gbà títorí old age títorí old age aláìní tán wá ní ká fún yìí èyí gangan tí wọ́n ní jẹ́ kíyàn fún aláìní nǹkan aláìní náà lè yàn náà èyí ó gba oúnjẹ yẹn gẹ́gẹ́ bí tí wọ́n ní kíyàn yọ láti fi ṣe pàṣípààrọ̀ èyí wà dàgbà sọ́dọ̀ ara ẹ̀ pẹ̀lú àníyàn wípé aláìní náà ń gbé fún ta èyí tí mò ń yọ náà aláìní náà lè mìíràn so àníyàn yóò wá separate ẹ̀ àníyàn ló fi mọ̀ pé eléyìí kì í ṣe pé ní tí mo fẹ́ jẹ fúnra mi ní ti aláìní gbọ́dọ̀ gbà lọ́wọ́ tèmi tí ó mọ̀ ọ̀rọ̀ pàwẹ̀ tó yẹ kí n gbà ó ní àìmọ́ wà á ní tèmi sẹ́wọ́n ọjọ́ tó má ti wá búyàn tó bá ti pọ̀ nílé tó wà sex tó pọ̀ nínú tó pọ̀ èyí ó yọ lára rẹ̀ síta tó kò lè máa jẹ́ ojoojúmọ́ ayé náà mi èyí ní rárá mm. ó lè dá máa rí ń jọ́ mi tó ṣe pé ó gbóúnjẹ yẹn wá tí ó pọ̀ <laughs> tó bá ti pọ̀ yẹn téèyàn bá ti yọ ẹ́ téèyàn fẹ́ jẹun létá káná pé síta síta wálẹ̀ nínú ìta kí a lè fi wé àwọn tó jẹ́ pé ah afá ẹbá fáwọn aláìní ìmáàmù ẹbá fáwọn aláìní àwọn náà fi wá gbàjọ rẹpẹtẹ pé síbí àlàfẹ́ fi ṣe ìmáàmù náà bá kó gbẹ̀ sílé wọn á ń jẹ lọ hmm, bẹ́ẹ̀ sì ni àwọn níwọ̀nba tí wọ́n ń jẹ sílé. Hmm, alhamdulillah ike kan bẹ pẹ̀lú àwọn àfáà láfàtọ̀ bá fẹ́ ṣòdodo tó sì bẹ̀rù ọlọ́run afá lè máa gbàrú àwọn kan wọ̀nyí sílé kò túmọ̀ sí pé fún personal consumption ti tiẹ̀ nìkan hmm. torí pé ìgbàgbọ́ rọ́dọ̀ àwọn èèyàn ni pé ilé àfá yìí sábà fúyẹ́ hmm. àfá ò lè má rí pé wọ́n bùn mí wọ́n bùn mí wọ́n bùn mí torí kò tọ́lọ́ bá fi wọ́n sí tó bá ti pàwọn ọ̀dọ́ táwọn èèyàn ti bàbàrà àfá ilé àfá ọ̀gbọ̀dọ̀ mọ́ dá fún oúnjẹ àfá ẹgbà ẹ̀fìsọ̀lọ́hùn àfá ẹgbà ẹ̀fìsọ̀lọ́hùn ìmọ̀ ń jẹ́ kó sí pé tó bá ti ń sẹ́kùnlé àfá àwọn tó ní kó fi ṣe yẹn kò ń ṣe pápá àfáà nìkan ni wọ́n ní kó lọ àwọn kan náà ń bẹ táfà náà mọ̀ wípé a kò tó fún nínú àwọn jẹ̀mọ̀ tí wọ́n káfà náwọ́ sí wọn pé a lábáyá ló fi sọ̀dá sí mi náà ìwọ náà ń gbá ti tiẹ̀ ìwọ náà ń gbá ti tiẹ̀ kó pín kó ìkápàtì láǹfààní nìyẹn. bẹ́ẹ̀ ni kábà máa wà á concentrate nǹkan yẹn sọ́dọ̀ ara ẹ̀ nìkan kó tún fáwọn tó tún jẹ́ níbi tí wọ́n bùkátà sí tó sì mọ̀ wá ó sì jẹ́ nìyẹn. alhamdulillah ó lè bẹ̀rẹ̀ sọ pé ní àsìkò yìí Eh, ẹ̀ẹ́dẹ́kí dáhùn léèrè tàti gbà tán kí iṣẹ́ ìkọ́lá dáhùn tí wọ́n gbé tọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe fún ẹ pé wọ́n ti tẹ̀kọ́ dáhùn lórí rédíò ẹ má bínú ròyìnròyìn ṣe wọ́n lọ́pọ̀lọpọ̀ eh, bí ròyìn rẹ̀ ṣe wá ń lọ wá kírun yẹn kíbá kan kíbá kan àkọ́kọ́ ni pé kí la lè fi bá ròyìnròyìn jà tó jẹ́ pé iye méjì mẹ́ta mú kí méjì mú kí iṣẹ́ tó ní máa wá pé ó lẹ́gbẹ̀ẹ́ ọkàn wọn lókì alùpàdé kan tẹ̀ ti bàjẹ́ àwọn àdìpẹ́ ọkàn tẹ̀ wá bàjẹ́ lórí irun àti ọmọ àkọ́kọ́ ẹlẹ́kejì àwọn oníròyìn ròyìn tí wọn wọ́n ń ṣe àwọn òkú bíi amídíà wọ́n ṣáà kí méjì ṣáà ṣáà ẹ̀yàn kí ọkẹ́ ẹ̀yọ̀ kan sí wọ́n ṣáà pé mẹ́ta mọ́gírì wọ́n bá kúkú ṣe sùjúdù sáháwì ìforíkanlẹ̀ wọ́n ṣáà sàlámà ìforíkanlẹ̀ wo ni ó lè pé pé gbàtọ́kàn ti dàrú èwo ló lè pé tá a mú kí ìrun kó lálàáfíà. alhamdulilah níbi ìṣesí ẹ jẹ́ ká wọ̀ kan méjìká ìka àkọ́kọ́ alùwọ́síwọ́sá ròyìn ròyìn irinṣẹ́ ṣẹ̀tọ́n ni o hmm. tí ṣẹ̀tọ́n bá ti rí pé ẹrú sin ọlọ́run báyìí ó fẹ́ràn kó sin lọ́run hmm. kìí fi ìfin ẹ̀sìn ọlọ́run kìí fi ṣeré ìjọsìn ọlọ́run kìí sawẹ́wà yóò fẹ́ gbìyànjú kó wọ́n gbogbo ọ̀nà kan láti gbaṣẹ́ yẹn jẹun lọ́wọ́ ìbẹ́lẹ̀ hmm. wọn wá gbé wèyíwèyí wá lọ́lọ́run fi ń sọ ń padà wípé alẹ́lì yóò wá síwísù fi sòdó orí náà nínú ìjìn náà wà náà èsù kan nìyẹn òwò káyà ẹ̀ ní máa ń dúró sí alkhanas yóò mọ̀ wá sí whispering yóò mọ̀ sí ìwéèrò yìí sínú sọ́kẹ̀ èèyàn wọ́n sì ń bẹ̀ẹ́nú àjẹ̀nú ni wọ́n bẹ̀ẹ́nú èèyàn tí wọ́n ṣe rẹ̀ nùkọ́ yìí màálẹ̀ rahmatullah wọ́n nínú ogun tó lágbára tí sùn máa ń bá yẹn jẹ́ tí ẹ̀ súnmọ́ lọ́wọ́ wọ́n ni wá sí wọ́n sáà ìwé ìròyìn kódà ẹlòmí ń bẹ tàlùwà láti tiẹ̀ yóò máa tàlùwà láti ní sá tó bá tàlùwà láti ní ìsìn kó tó wọnú mọ́ṣẹ́ láti ní àkódà pé mo só tó tún padà yóò máa pàrà ìmọ̀ tàlùwà lá títí tí ìjà máa ò fi lọ́wọ́ lọ́wọ́ wọ́n ní tó lè tán sọ̀rọ̀ yẹn ni kí ẹ máa ṣe a'udhu billahi minash shaitanir rajim ní gbogbo gbà pẹ̀lú ìgbọ̀nsẹ̀ àtọ́rọ̀ sì kí ni èjì nàìjíríà. dẹ́ irú ẹ tó bá sábà ṣẹlẹ̀ sí kí ẹ̀yin máa ìrántí ọlọ́run gbogbo gbà pàtàkì jùlọ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ó kápá ṣàtọ́nù púpọ̀ kí a máa ṣe ní gbogbo gbà tí ò lóye òǹkà ìkejì aná Muhammad alayhi salatu wassalam tí a bá ń bẹ lórí ìrun téèyàn ṣe méjì kó máa yìí bá ti kíyàn lórí sàtẹ́ǹtì lórí ètò dá lójú nǹkan méjì ò kí ń dàrú mọ́ ẹ̀rọ ìkàtúmọ́kè jù kan lọ hmm. ìkan tẹ̀sùn jù kan lọ wọ́n ní kó wá mọ́ lórí èyí tó kéré jù ná fílà yẹn àbí inú òun yẹn tó wá ṣe pé iná àpèjú sẹ́yìn mú wá ní ìsìn Maghrib ni ẹlẹ́ẹ̀kẹta mo ti fẹ́ kí ni àbẹ́lẹ̀ kejì ṣé aláàkọ́sọ àbáyàn lójú ẹlẹ́ẹ̀kẹta yẹn ò wáyé ṣé mo ti kí méjì alhamdulillah lórí pókí méjì yẹn ó ti mọ̀ pókí ẹyọkan tó fẹ́ kí sí yóò wá kí ẹyọkan ìgbà tó ti mọ́ lórí méjì yẹn ìrun ti dínkù torí pé kò sí ìrun ọ̀ràn yàn tó jẹ́ méjì tó bá jẹ́ magrib ìrun ọ̀ràn yàn tó jẹ́ méjì náà ní sọ́wọ́ ìkà tó jẹ́ alákà ah, méjì bó ti di mẹ́ta hmm. so irú magrib yẹn tó wá ti wá kẹyọ kẹyẹn sí yóò mọ́ lórí pé ìrun dínkù ni òun pè ìrun dínkù òun pè yẹn ìforíkẹlẹ̀ tí ó wá ṣe oníṣìjúdù sáwì ti kọ̀bù ilé kó tó kú lórí ìrun tó bá ti kẹrọ kan yẹn sí tán kó tó kú lórí ìrun tó ti tàṣáwùrù sá àtáyá tán yóò wá forí kanlẹ̀ méjì yóò wá jòkó padà yóò wá sàlára àwọn àfáà ní ká níbú yóò ti pẹ́ nẹ́ta tẹ́lẹ̀ sàkó tí wá kẹrọ kan sí yóò padà wá di mẹ́rin ṣùgbọ́n méjì ló dá lójú kó mọ̀ fún òfin tẹ́lẹ̀ wọ́n ní èrè tó padà di ẹlẹ́ẹ̀kẹ́ni ìwé ẹgbà tó sálámà tó jòkó tán padà wá fún wa tún oníṣẹ́ náà irú yìí mo ti padà wá rí gbọ́ yìí nìyí ó ti pé wá pé mẹ́rin ó ti pé mẹ́ta nígbà tí mò ń dá òsì pé méjì ni wọ́n ní ẹyọ kan tó léyìn ọlọ́wọ́ sí ní rogman ìṣàìfọ́n yóò sì ní ìfúnmú ìṣùgbọ́lẹ̀ hmm. láti fi kẹsù lábùkù kò sí yìí sáwé ti kọ̀bùlí ìgbófà. lákòótán fún ìbéèrè tá a ti gbà ká tó dáwọn ìbéèrè sí i ó ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé imadego copin tí anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ń gbà wá ní òjì ká máa ṣe ǹjẹ́ a lè ṣe hijama nínú Ramadan lọ́sàn-án Ramadan ṣé ìgbàláyè wà àti ìṣínú àwẹ̀ rárá kódà lálẹ́ torí pé bóyá àìlera lè tàtà rẹ̀ jáde àbí bákan bákan. alhamdulillah hadith adam muhammad kamil sallallahu alaihi wasallam tanabi ni aftara alhajim wal hmm. ẹni tí ń bá yàn án dégò àṣẹ tí wọ́n bá dégò àgbà méjèèjì ó ti bàjẹ́ àǹfààní kí ni hikma ti ń bẹ níbi hadith sára fi kọ́ṣàn wà ó ní pé ìdégò ó máa ń wíkìnà àláfíà ara hmm. la fi ń gbàwẹ̀ hmm. bó ní tó bá wá dégò bó hmm. so ní tó bá ti ń dégò òun kókó bìlífù so ń dégò yẹn tán tó bá jẹun kọ́ìdà kan wá ń bẹ lọ́dọ̀ àwọn àfà oní kọ́ìdà wípé alhukmu yaduru mal illati wujudan wa adama alhukmu yaduru mal illati wujudan wa adama ìdájọ́ tí ṣẹ̀rẹ́ islam bá gbé lórí nǹkan kan torí nǹkan tó wà ń bẹ kí nǹkan yóò bá ti sí lára ẹ̀má ìdájọ́ yẹn náà òun ló fọ́tá àǹfààní fi sọ pé hadith yẹn ń bẹ lábẹ́ in tí wọ́n kórìíra ni kìí ṣe pé èèwọ̀ níbẹ̀ yẹn lè dìbò tàríbí tàríbò so kìí ṣe pé tó bá wá ṣẹlẹ̀ sí yẹn tí yẹn ni pé àlàáfíà ọkùn ń bẹ fún yẹn. ó má gbà lọ ó má gbà lọ. pàápàá tó bá ṣe pé àmì ìdégò yẹn gẹ́gẹ́ hmm. bí bóyá gbà mí dégò ẹsẹ̀ bí àpẹẹrẹ owó àwọn àti tàbá ti ṣe báyìí ọmọ àlọ́ wá ṣe dégò sí ẹsẹ̀ wá àlàáfíà dé bá ẹsẹ̀ àlàáfíà sì wà lára láti lè gbà wẹ̀ lọ. kò sí tó burú tó burú káwọn gbà wẹ̀ lọ. torí pé ìdégùn ẹ̀ náà fẹ́ẹ̀ jájọ sí pé èèyàn fún yàn lẹ́jẹ̀. Hmm. lọ́sàn-án àwẹ̀ téèyàn bá ní strength fẹ́ni lágbájá mẹ́lọ́ o wọ́n ní ìdí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tèèyàn sì bá lára mọ́ lè lò èyí lè fún yàn. ìwọ́n ṣe fún yàn lẹ́jẹ̀ yẹn tó lórí pé ojú tiẹ̀ náà fẹ́ máa ṣe fi àwẹ̀ ti bọ́ àwọn ti bọ́ kó jẹun kò sí gbẹ́sẹ̀ kò sí gbẹ́sẹ̀ hmm. kó jẹun tó bá dẹ̀yìn rẹ̀ kó dá ọjọ́ kìíní padà mo fi jẹ́ nìyẹn. Ramadan Mubarak Bond FM ninety two dot nine tẹ́ bá ṣe ń gbọ́ wa lásìkò báyìí ń tà ń ṣe lónìí ni pé àgbàlejò láti odidi ìlú Kwara lọ́hùn láti ti odidi ó sí nílùú Kwara lọ́hùn àwọn ìlú tó súnmọ́kè mókè mókè nílùú Kwara lọ́hùn ẹ̀yà ará Kwara ẹ̀yà arókè ẹ a ti sọ̀rọ̀ yín dáadáa lọ́pọ̀lọpọ̀ ṣé kí a sì ṣàdúrà kí a tó kúrò lórí ètò àwa gbàlejò yìí pẹ̀lú pé kẹ́yìn náà máa bèrè ìbéèrè tí ẹ bá fẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn àtàlámọ̀rí gbèsè ayé wa oníbẹ̀rẹ̀ wa bèrè pé lókè òrùdò máa ń ṣẹlẹ̀ káàkiri ìlú tí àwa mùsùlùmí pọ̀ sí pàápàá ibi tí haramu àbí haramẹ́ni mọ́kà àti madina àtàwọn ọdún tó wà lẹ́gbẹ̀ẹ́ rúkèrúdò ṣẹlẹ̀ ń bẹ̀. umura ramadan ta'dilu hajj àbáṣe umura ramadan nígbà tá a lọ sí hajj àwọn afẹ́ lọ umura yìí ṣe wàhálà wa jẹlẹ̀ báyìí jẹjọ ní bẹ́ẹ̀ fọwọ́ rẹ̀ jẹlẹ̀ báyìí ṣé kó ká jòkó ni àbí ká ṣe máa wò bí a lè gbà. jazakumullahu khair ah, gbogbo ìgbà tí ọlọ́run bá yọ̀ǹda kí ọkàn balẹ̀ kí fẹ́ balẹ̀ kan wà nílùú àìmọye rẹ̀ àti kìí sí ọmọ ẹ̀dá ẹ̀ ní wípé gbogbo tí bá ń jẹ́ ìkẹ́ ọlọ́run tí bá ń bẹ lọ́wọ́ èèyàn bí ò bá ti di pẹ́yìn ò ní lọ́wọ́ mọ́ èèyàn mọ rírì rẹ̀ ìfàyàbalẹ̀ ọkàn ju gbogbo nǹkan lọ láyé sọ pé táwa kà kún jù lórílẹ̀-èdè tiwa lówó hmm, kọ́kàn balẹ̀ ó jowó lọ. ẹ̀jẹ̀ wà ní ẹ̀kọ́ ara ẹ̀mọ́ tí mo kọ́kàn balẹ̀. Hmm. àmọ́ kọ́kàn balẹ̀ tó bá ní he he he he sàgbára ẹ̀kọ́ yìí lè má kà kún pé àwọn bẹ́ẹ̀ yẹn náà kàn tó ń da súrìtì ro tó bá jẹ́ lu òkè ni gbogbo àdúgbò ló ti mọ̀ àmọ̀rírì àmúnà àmọ̀rírì harmony gan fi lókè ibi tọ́kàn ò bá ti balẹ̀ kìí ṣàṣeyọrí mẹ́ títẹ̀síwájú kò sí lọ síwájú kò sí kò sí nǹkan kẹta lè rí ṣe ń bẹ̀ nǹkan mọ̀ wọ́ọ̀sì sí wọn ló mú kẹ́ni ìbéèrè ìbéèrè wípé ah, ah, pẹ̀lú bó ti wá rí ṣé rí mú rọ́ọ̀sì lọ́nú àwọ̀ yìí báyìí hajj tọdún iná tí kò ní gbélẹ̀ àkọ́kọ́ táàmà ti ń dáàmà bẹ̀lọ́ hmm. wàhálà ti ń bẹ̀rù ìkọlù bá dáwọ̀ rẹ̀ tó hmm. àtàjìmìlákùn òun náà ló ní ká ní Saudi ọlọ́ọ̀bá sun wọ́n mọ́ fìlàmù ayé púpọ̀ ká máa bẹ̀lọ́ ìtọ́sọ́nà fún wọn ni kìí ṣe ìmọ̀ takò wọn ìmọ̀ bú wọn òun lè kó jẹ́ dáàmà fún wọn hmm àbáṣe ń sọ ẹlòmíì kò ní rí bóyé gbogbo ẹ̀ tọ́nà bá ti so èèyàn àti ẹ̀ papọ̀ ọ̀rọ̀ yẹn ti dígẹ̀ máa bẹ̀ lọ́n kọ́lọ́hún tó ṣe. ó dà wọn lórí wálú nàìjíríà bẹ́ẹ̀ ni agbọ́dọ̀ ṣépè fún wọn. agbọ́dọ̀ ṣépè fún wọn. kìí ṣe bíbú wọn ìmọ̀ kọ̀ndẹ́mù wọn ìkíritisáìsì wọn ìyẹn ò lè chẹ́ǹgì kankan nínú tó jọ pàwọ́ àti wọn papọ̀. ṣùgbọ́n tó máa ń bẹ lọ́wọ́ bá ẹ̀kún lọ́wọ́ fún wọn ìmọ̀nà fún wọn táwọn náà ń gbárùkù tì wọ́n ibẹ̀ yẹn láti jọ ní àṣeyọrí lórí bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ agent tá ń bá rìn àwọn gbọ́dọ̀ mọ́ fún wa ní update nípa air flight tá bá ń bá rìn hmm. tíjọba Saudi fún ara wọn tí àwọn àyè ìjọsìn ti bẹ lọ́dọ̀ wọn tó má ti lè ní kò sí wàhálà lọ́dọ̀ tàwọn mọ́ pẹ̀lú ògo ọlọ́run àwọn flight táwọn náà ń bá rìn náà wọ́n ṣe ọ̀nà fún wa ìjà yẹn lọ́kàn wọn balẹ̀ wípé a fẹ́ lọ umrah a fẹ́ lọ hajj so méjì láàmà lẹ́yìn àdúrà àmọ̀wò méjèèjì kí níjọba Saudi sọ sọ̀rọ̀ ẹ̀yìn ti fúyẹ́ lọ́dọ̀ tiwọn airfare ta fẹ́ báyìn rèé ṣe agent wa gbọ́dọ̀ máa gbìyànjú kó mọ fún wa náà tó wá ti fún alọ́pẹ̀tì lórí ẹ̀ lópa lè lọ Islam náà ṣe wálẹ̀. ìjọba wa náà gbọ́dọ̀ tún wá ṣiṣẹ́ láti rí pé ṣáwọn lè dà wá lẹ̀ pẹ̀lú tí Saudi bá sọ fún tẹ́sọ yẹn ọjọ́ fọwọ́sowọ́pọ̀. àṣepapọ̀ gbogbo wọn mm. ìjọba tiwa Nàìjíríà bí àtijọba Saudi wọ́n ní cordial relationship náà tẹ́lẹ̀ wọ́n ti jọ gbọ́ra wọn yé pé ah, pẹ̀lú tí ń lọ yìí àwọn èèyàn wa sétà bá tú wọn lẹ̀ kí wọ́n wá sẹ́rò pé garanti wọn ní ààbò wọ́n bá ti lè ní bẹ́ẹ̀ ni àwọn garanti wa ní ààbò alhamdulillah so nípa lílo ọ̀rọ̀ yìí ẹ dákọ̀ ọmọ nàìjíríà àwọn olórí wa ẹja máa bẹ lọ́wọ́ fún wa àwọn olórí wa ẹja máa bẹ lọ́wọ́ ọba fún wa gbogbo wọn èyí tó jẹ́ mùsùlùmí ẹ fún un èyí tí èsì mùsùlùmí ẹ ṣàdúrà fún kódà tó bá ní òun tẹ̀m̀bọ́lọ̀ ń bẹ bọ́lọ́hùn sí ṣẹ́sà ti dìbò fún wà bẹ́ẹ̀ náà ẹbẹ̀ lọ́wọ́ bá fún bí sẹ̀ni òun bá ti rọrùn àwa tá ń bẹ lábẹ́ wọn náà kódà bó ṣe pa àdìgbò fún kódà bá àdìgbò fún mo yíyan kódà bó dìbò ẹ̀sìn ó débẹ̀ ó débẹ̀ tó sàdó lórí hmm. sásà ń wo lókè kó lórí wa ni àdúrà ni àdúrà ni o hello salamu alaikum má bínú àti gbà pé rẹpẹtẹ tẹ́lẹ̀ ó yá kí lóko yín láti bẹ̀rẹ̀ sí pé ìbéèrè yín Ah, ó ti lọlẹ̀ jù mí gbọ́ yìí sáà máa mi gbọ́ subhanallah ẹ̀ka gbà mí ẹ̀ ló sọ́rọ̀ alaikum. ya ọjọ́ ti ń lọ ìbéèrè yìí ìbéèrè yìí. Ah, hmm. Hello, salamu alaikum. Hello, salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè yín sà. Orúkọ tèmi ni Yáàkù Ọlátúnjí mò ń pè láti kékeré. Bismillah. Ah, inú mi dùn lálẹ́ ọmọ Kwara ni mí. Alhamdulillah. inshallah ah, alhamdulillah ilé ẹgbẹ́ ẹ̀kùn tí káwá dáhùn ìbéèrè pẹ̀pọ̀ ẹ̀lú salamu alaikum ẹ̀lú salamu alaikum ó yá kíákíá máa kíákíá alhamdulilah salatu salam sallah ẹ jẹ́ ká fi ìpá àlàyé nàbàyè sí kìí pẹ̀sípẹ̀ sí bẹ́ẹ̀ ooo zero seven zero eight eight kìíní kan yìí ẹ má bínú ká bá rí pé yín gbàdá rẹ̀ àmọ́ gbàǹgbà mi insha allah ẹ jẹ́ ká fi pèlè báyìí hello alhamdulilah salatu salam ala rasulillah ẹ wọ́n ní kí n dáhùn ìbéèrè kan màá sọ ní ṣókí ni ohun tí wọ́n ń sọ nígbà náà tá sọ ni pé alukunut wà nínú ẹ̀sìn àmọ́ kò sínú súnà ẹ̀ pé gbogbo àṣùbà àlàkàmọ́nàkà gbogbo àṣùbà àlùkùnrin tìlú àlùkùnrin tìlú àlùkùnrin àmọ́ yàtọ̀ sí pé lásìkò wàhálà mùsíbà fìtínà albaláwo ó tàbí tí wọ́n béèrè tán sọ yẹn ó wà bó ṣe wá wà yẹn ṣé ó tí ìrìn ilẹ̀ báyìí gbogbo ọgbà akànṣe akànṣe kìí ṣe gbogbo ọgbà yẹn àbáṣe lónìí àkọ́kọ́ ni ẹlẹ́kejì wá ní pé kí tí wọ́n ṣe pé gbogbo àṣùbá lè kan alukonut gbogbo ọ̀run tó kù àti ẹ̀yà fẹ́ alukonut ń bẹ̀ àmọ̀gbà tó lọ́n gbàdúrà àbáṣe láàárọ̀ nínú àlèṣe ń gbà mí lọ́la àlè spread yẹ bẹ́ẹ̀ àti akọni ṣókí ẹ̀ka fi dáhùn ẹ̀ ṣéèkì máa ní mẹ̀lẹ̀ ọ̀rọ̀ ṣókí tí wọ́n fẹ́ sọ lórí ẹ̀ ṣáà lọ́sibílẹ̀. alábíwá muhammadu sallallahu alaihi wasallam ó ní gbogbo tá bá ti rí bẹ̀rù ìfòyà láàrin ìlú láláǹfààní ká máa a ṣe é nírun wákàtí márààrún àti sọ́bọ̀ àti zuhur àti asr àti maghrib àti isha lálẹ́ máa ṣe nínú tó ń ṣe wá kọ́ wa náà àdúrà tó yẹ ká máa ṣe tá ń bẹ nírú situation tá wà kwara àbáwọn ìlú اللهم إنا na في نحورهم ونعوذ بك من شرورهم اللهم يري الله وكسيو إنا نجعلك في نحورهم abẹ̀ ọkọ̀ bá síwájú wọn kalẹ̀ bá sáájú wọn bá hmm. tẹ́lẹ̀ wọn wọ́n wájú ba wà ń wájú hmm. kò jẹni hmm. wọn kò lẹ̀ wa wọn wa. bá mọ̀ ní lárúbáwá bẹ́ẹ̀ni àṣẹ yorùbá wọ̀nà rúrù bí kẹmí ṣòro rí gbogbo aburú tí wọ́n dálẹ̀ yọ lọ́n sọ wa sọ àwọn tó bá ti kó sí páńpẹ́ wọn lọ́n gbà wọ́n lẹ̀ hmm. àwọn tá àti kó síbẹ̀ ìṣọ́ rẹ̀ là ń bẹ̀rẹ̀ wọn lọ́n mọ́jọ́ kàn wá kàmọ̀ ṣe gbogbo láti mọ́ wá ṣe ìdí bá rí street yẹ sí irun ṣubú nìkan. Hmm. wọ́n wá fìyà náà jẹ̀yà àwọn àbí wíwò jíjò pé wíwò yẹ ẹ̀ṣẹ̀ ni. ẹ̀ṣẹ̀ ni o torí bí Allah subhanahu wa ta'ala kò yọ̀ǹda káfíyà náà jẹ́yàn hmm. kò yọ̀ǹda rẹ̀ oríṣiríṣi ìyà lálẹ́ fi jẹyàn káfí tọ́jọ́ yàn lórí aburú tó ṣe ṣùgbọ́n káfíyà náà jẹyàn ọlọ́ọ̀bá nìkan wíwọ ẹni tó káfíyà náà jẹ́ kọ́ ọbámu bẹ́ẹ̀ lẹ́kẹ̀já um, bẹ́ẹ̀ tó lágbára làfáà béèrè ajá bá béèrè ṣe lágbára gẹ̀ẹ́ mo wá fẹ́ ka wo bá ṣe lè dáhùn méjì láàrin ìṣẹ́jú kan sí méjì wọ́n láwọn wẹ obìnrin ìmáàmù wọ́n wẹ obìnrin tó kú. Ah, ọkùnrin wẹ obìnrin eléyìí wọ ni o. wọ́n gbìyànjú kan wá. ẹ̀dẹ́kun ẹ wá àwọn obìnrin tán bá mọ ìwẹ́wẹ̀ fóbìnrin hmm. and in a situation tó bá rí bẹ́ẹ̀ káàrí obìnrin tó léwẹ̀ fókò obìnrin Islam níta ya mọ̀mù ni kí wọ́n ṣe fún obìnrin yẹn. Hmm àlùwàlá elépẹ̀ ní kí wọ́n ṣe fún instead tí wọ́n ṣe pé ìmáàmù ló mọ̀ wá tọwọ́ bọ ojú ara obìnrin olóbìnrin tó kò wẹ̀ fún. àwọn tẹ̀lé àwọn ń daṣọ bò ó ń da kankan bó ní sùn wọn láti fi tẹ̀tẹ̀ máa. kódà bó jẹ́ ìyá èèyàn gan lára ṣẹ̀rá ìsìlámù. ìyá àtọmọ ni wọ́n ń tọ́ àwọn obìnrin kan tá a bá arábìnrin mùsùlùmí àwa mọ́bìnrin kìtẹ́rì á lè kọ́ tó máa ṣe pàpàfẹ́ kó ṣe kàlá rẹ̀ ni lẹ́yìn tá a fọkùnrin láwọn máa wo kò yẹ kó rí bẹ́ẹ̀. kò nínú hmm. hmm, pé ẹnìkan máa ṣáájú ẹjọ́ kan máa ah, dágbọ́n sí díẹ̀ díẹ̀ báwọn. àlè dọ́gbọ́n sí àdúrà nìkan la ń ṣe. àdúrà nìkan la ṣe ìmọ̀ràn olè ní lákòótán fún ẹni tó jẹ́ pé kò gbà wẹ̀ látara pé ọlẹ́rìí ló ń ṣe ó máa ń rẹ̀ mí pé ọlọ́bọ̀ sì bù wọ́n láwẹ̀ kí wọ́n hmm. gbìyànjú kí wọ́n máa gbáwò ẹ̀sìn wọn láàyè tí wọ́n bá gbáwẹ̀ ẹ̀sìn wọn láàyè púpọ̀ Ismail ibn Raji láti lu òsì ní Kwara adúpẹ́ fún yíò ọlọ́pàá bá adúpẹ́ fún ìjìbá ìlọ ẹ̀yà tó bá báyìí lálejò nígbà míì lórí àwọn ètò wa lórí bond fm 92.9 Islam Media Communications adúpẹ́ gbogbo àtàjẹ́ tètò ìkó tí ìṣe fún ti alẹ́ yìí adúpẹ́ fún Sheikh Ismail bin Raji fún Yusuf Salahuddin ọmọ Yusuf Salahuddin àti Nuruddin Bọ́lámùbí Bọ́lámùbí Salahuddin tabati rókun yẹn òkú tó dáa ni mutọ́rìnlá abu mariam abu muhammad ìzàkùnmọ̀lọ́ khairan iléeṣẹ́ islamic media communications adúpẹ́ fún gbogbo yìí òkè tó ti wà lórí ètò yìí o a jẹ́ kí a máa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún iléeṣẹ́ alkubra hajj and Umra services international services limited a dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ máa ṣàbá dúpẹ́ fún ìjìbá ẹ̀ lọ́nà a wá pàdé lọ́la wákàtí kan gbáko náà ni àmọ́ lọ́la ẹ̀ láǹfà láti pè láti dá abẹ́rẹ́ kẹ́ jẹ̀bùn rẹpẹtẹ àdúpẹ́ gbà tán jó ti wá o ìzàkùnlá kan ṣé kí á fúnlẹ̀ kan sọ pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. ìdákùn ibo ni àìsí àbí afẹ́fẹ́ ayé bí kìí ṣe fún ìdáhùn sí òpó ẹ̀sìn Islam tá a bá fẹ́ wọ́n ìrìn àjò náà ó dára tá a bá ilé jẹ́ ojú òtún rẹ̀ ìrìn àjò òun tí ó sì ní tako kìtáàbù wa sunna iléeṣẹ́ àìkúrọ̀ international services limited ṣé ti umura Ramadan ni àti gbogbo oṣù lóhùn tó ló bá dé lọ́dọ̀ tiwọn àwọn àbá tó mojú òtún ìrìn àjò àjà tí umura wọn ti wà ń kalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ àmìmọ́ta àti mọ̀dínà yálà sí gbogbo àyè àṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ kàn sí iléeṣẹ́ àdúgbò international services limited ní nọ́mbà b three àmọ̀rí shopping complex oore lọ́pẹ́ bus stop ẹ̀jẹ̀dá nípínlẹ̀ èkó fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé àdúgbò international services limited sórí zero eight zero three five zero one six one seven one <laughs> zero eight one seven nine six three five three five three àdúgbò international services limited àwọn bàbá àgbà.